إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النووي رحمه الله تعالى باب حق الجار والوسيلة به قال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل كما ملكت أيمانكم adápẹ́ fún ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀sọ̀rọ̀ sí fún ọ̀nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ìkè ọlọ́wọ́n lọ́wọ́n kí ní ọjọ́ pẹ̀lú àwọn sọ̀hábà sí fún ọlọ́run ọba tí a fi ẹ̀mí wa tí a fà ní lọ́wọ́ kí a tó bẹ̀rẹ̀ oṣù Ramadan nígbàtí àwọn onídágbére àti fi ìjókòó àgbéyẹ̀wò tí a Riyadu Salihin ní kalam Sayyidil Mursalin nígbàtí a bá ti kọ́ fún ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan olúwa ọlọ́run ọba wa ó gba àdúrà oníkàtúntò wa ó ṣọ́ wa tá fi gba àwẹ̀ náà kan ó ti ṣọ́ wa náà lẹ́yìn oṣù ramadan tá a fi bí àsìkò yìí àbí ọlọ́run allah subhanahu wa ale ó tẹ́wọ́ gba àwọn ìjọsìn wa lọ́wọ́ wa ó ní kí a sì ọ̀pọ̀lọpọ̀ ramadan ká ṣe ní orílẹ̀ ayé ọlọ́jọ́ kan ṣoṣo ọlọ́run allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra ríyàdù sọlìhìn ìjókòó wa yìí máa jẹ́ ìjókòó mọ́kàndínlógójì ìyẹn ni àkọlé mọ́kàndínlógójì nínú tíra náà chapter thirty nine tí àfáàpè ní báàbù haqqul jar wal ìtumọ̀ àkọlé ìlò náà ni wípé kí ni ìwọ alábàágbé ètò jẹ́ ọ̀ràn yàn lórí oníkálukú wa tí a fún àwọn alábàágbé wa ní ẹ̀tọ́ kí ni ìwọ wọn kí ni ẹ̀tọ́ wọn yálà ọkùnrin òun náà ni alábàágbé ni abóbìnrin mùsùlùmí ni àbí kèfèrí ẹni ọlọ́run ni àgọ́tọ̀ ọlọ́run olùkòfin ọlọ́run ọba máa ní àbí olùtakò òfin ọlọ́run ọba ẹni tí a bá ti ń pè ní alábàágbé kí ni ìwọ̀ tí ìsìláàmù tí ó fẹ́ kí á fún ẹni yẹn kí ló sì yẹ káwa náà ká máa retí lọ́dọ̀ ẹni yẹn gẹ́gẹ́ bí alábàágbé wal wasiyyatu bihi àti kí ni àwọn àsọọ́lẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ tí anábìwa muhammad sallallahu alayhi wa sallam tó sọ kalẹ̀ fún wa tó tó kúrò láyé lórí gbọ́dọ̀ kálukú wa bá ṣe bá wọn alábàgbé wa bá ṣe bá wọn lò. àkọ́kọ́ gẹ́gẹ́ bá ṣàlàyé èyí tí wọ́n pè ní alábàgbé òun náà ni ẹni tí ó súnmọ́ wa tó ń gbé pẹ̀lú wa ẹni tó ń bá wa wà ní àsìkò tí à ń bẹ láàyè kan àbí à ń bẹ ní àsìkò kan ẹni tó bá ń bẹ pẹ̀lú wa òun náà la máa ń pè ní aljaar nínú ẹ̀kọ́ náà rú sọ́rọ́fù wọ́n máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ kan nínú láhù wọ́n pè ní aljaru balimẹtiro ìyẹn ni ẹni tí máa ń wọ́ nǹkan àti nǹkan tí máa ń wọ́ jaru òun ni tí máa ń fún nǹkan kẹsọ́rọ̀ tí máa ń fún nǹkan ní káfùdù tí máa ń wọ́ ńlẹ̀ alimẹtiro òun ni nǹkan tó wọ́ aljaru lédè lárúbáwá òun lè láti pé jama ẹjọ́ mọ́ ń bẹ nígbà gbogbo ẹjọ́ mọ́ ń bẹ lásìkò kan mùláàzámà ìbánilò ń bẹ pẹ̀lú ni ló fi fẹ́ jọra wọn nínú ẹ̀kọ́ èdè lárúbáwá ní tí a ń pè ní ẹ̀jẹ̀ rẹ̀ èmi wípé ń máa wọ́ nǹkan lẹ̀ ibi ó bá sì lọ ibẹ̀ náà ni tó bá wọ́lẹ̀ náà lọ. àmọ́ ní títí islam hàtù táàfimọ́mọ́ yẹn ní àlà táàfimọ́mọ́ ta ní alábàgbé wa àti mọ̀ bá ń pèlè alábàgbé àwa náà ti mọ lédè yorùbá níta máa ń pè bẹ́ẹ̀ lédè yorùbá yìí náà ni a ní alábàgbé bó tiẹ̀ já sí pé ohun ìsìlámù gbà lérò pẹ̀lú àlùjáàrù ó wà àhámù ó sì wà aṣímánú ó tún kó àwọn nǹkan míì náà sínú nínú àwọn nǹkan tí yorùbá lè má fẹ́ẹ́ pè ní alábàgbé a lè ní táǹpù ní inú èdè yorùbá nígbà míì lára rẹ̀ òun náà ni alábàárìn alábàárìn so alábàárìn ìsìláàmù àtúmọ̀ takún náà àwọn alábàágbé torí pé a ní ìwọ̀ tí a fún ara wa tọ̀ àmọ́ kí ni òǹdí wọn alábàágbé ẹni tí alábàágbé tó jẹ́ ọ̀rọ̀ yàn fún wa tá a gbọ́dọ̀ mọ́ fún ní ẹ̀tọ́ alábàágbé ìwọ alábàágbé kí ni àlá rẹ̀ eléyìí ni ààrí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallama ààrí lórí ẹ̀ àmọ́ àwọn onímọ̀ àwọn àfa àwọn sáraf oníkálukú wọn náà ni wọ́n ní àwọn àlàyé lórí rẹ̀ wọ́n ní àgbékalẹ̀ àdínú tí wọ́n ní alábàágbé wa kò lẹ́ni tí ilé rẹ̀ gbẹlẹ́gbẹ̀lé wa lọ́tún àti ní òsì tí o bá wà ní nọmba twenty àwọn tó wà ní nọmba twenty one àti nọmba nineteen àti ibi tó ń gbé gangan ní twenty yẹn nìyí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ní alábàágbé rẹ̀ tóró ń bẹ láàrin wọn àwọn míì ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó mọ́ fún kìsì alẹ́ rọ̀bí ọlọ́run tí a lẹ́ àǹkù wípé ẹni tí pè ní aljaru hadu rẹ̀ òun lẹ́ni tó ilé ogójì lọ́tún ilé ogójì lọ́sí ilé ogójì lọ́tún ilé ogójì lọ́sí ìyẹn ni wípé tílé tiẹ̀ tó bá ń bẹ ní nọ́mbà fọ́tì adájọ́ sí pé àwọn tó ń bẹ láti nọ́mbà one dé nọ́mbà fọ́tì tó wà alábàgbé rẹ̀ ni wọ́n lápò ọ̀tún àwọn tó sì ń bẹ láti nọmba fọ́tì tó wà dé nọmba éètì alábàágbé rẹ̀ ni wọn kò gbọ́dọ̀ mọ́ fún wọn ní ìwọ alábàágbé pé n tó bá jù bẹ́ẹ̀ lọ nìyí wọ́n ní ẹ̀sìn òní àkà gẹ́gẹ́ bí alábàágbé mọ́ àwọn eléyìí wọn ṣe alábàágbé wa àmọ́ àwọn alábàágbé wa nìyí aláàrẹ̀ ogójì lọ́tún ogójì lọ́sì sọ̀rọ̀ pọ̀ tí àwọn onílé náà tí wọ́n sọ̀rọ̀ àbẹ́yì tí Ali radiyallahu ta'ala anhu ké sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá máa ń sábà máa ń fẹ́ kàkún dáadáa torí pé yóò fẹ́ wọn láàánú bí ọjọ́ mẹ́ta sọ́jọ́ mẹ́rin tó ní rí àwọn tí wọ́n ń gbé ogójì ọ̀tún ogójì lóṣù tó ní fẹ́ rí wọn yóò fẹ́ wọn ó ti àákéré jù lọ́sẹ̀ kan ó rí wọn ó gbogbo ajúlé wọn kọjá àbí káwọn náà kan gba wájú rẹ̀ kọjá àbí kí nǹkan ìbáṣepọ̀ kan kó pa yín pọ̀. àmọ́ kókó ọ̀rọ̀ náà ni wípé ààrí hátù rẹ̀ pọ̀n nínú ọ̀rọ̀ ọlọ́run anábì sallallahu alayhi wa sallam. so àwọn onímọ̀ sì máa ní wàkúlù náà àtà fi ṣáraì walam yuhaddad kalhirzi fabẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún ọ̀rọ̀ dùd. wọ́n máa ní níta àbá ti rí àlá rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní ká wo àwùjọ wa àṣà wa níta bá fi ń ṣe òǹdíwọ̀n rẹ̀ àlá rẹ̀ òun náà ni jẹ́ ntí à ń pè ní ààlà nǹkan yẹn torí ẹ̀ wọ́n tó bá ń gbé tẹjúmọ́lá àbóhùn gbé múrí ọjọ́lá àbóhùn gbé ìmáàmù ẹni tí ẹjọ́ múlé ti ra yín tẹ́bá pàdé ara ẹ̀ tẹ́bá pàdé ara yín nìbàdàn láìsí méjì ó rí wípé ìsúnmọ́ kan ìsúnmọ́ bíi mọ̀lẹ́bí kan yóò wà láàrin yín ìsúnmọ́ bíi mọ̀lẹ́bí yóò wà láàrin yín tó tí wàá rí tí wàá gbójú náà iṣẹ́ ìwọ náà iṣẹ́ tó ń lò rí tó ń lò sọdún nù bóyá ti pàdé ara yín ẹ̀sọ̀ pàdé ara yín ní mọ́kà ni pàdé ah, alájì nìyí ẹ̀rọ ni ah, alájì nìyí afá nìyí ẹ̀pẹ́ àti lè sọdún nù fún kọ̀ọ̀kan ní ìlú mìíràn kí ló dé torí pé alábàgbélẹ̀ jẹ́ síra yín sotori ẹ̀ alábàgbé nìyí ìwọ alábàgbé alábàgbé atúmọ̀ súnmọ́ wọ́n máa ń súnmọ́ ni ju ara ẹni lọ alábàágbé a máa ń súnmọ́ ara wa ju ara wa lọ àwọn mi ò súnmọ́ wa gan bí àwọn tá a jọ ń gbélé kódà àwọn tá a jọ ń gbélé náà nìyí wọ́n tún súnmọ́ ara wa ju àwọn mi lọ rúùmù ti tiẹ̀ rúùmù o oh one gbogbo rúùmù tó ń bẹmi tó ń gbé sí nìyí àbí flat o oh one flat bíi twenty ló wà níbẹ̀ so ẹni fúláàtì tó gbẹ̀yìn tó jẹ́ nọmba twenty torí fúláàtì tó jẹ́ nọmba two o two slash o two àwọn eléyìí ń súnmọ́ ẹ ju slash twenty lọ bẹ́ẹ̀ náà ní ilé náà oníyàwó aisha rọ́bì ọlọ́run tààlà àníhá ẹnìkan béèrè lọ́wọ́ rẹ̀ wípé òun ní bóyá náà ló ti ẹbí anábì sallallahu alayhi wa sallam pẹ́lẹ́pẹ́ nìkan bí yàrá aisha rọ̀bì ọlọ́rù tààlà ní àìpé mo ní ẹ̀bùn ẹyọ kan mo ní ẹ̀bùn ẹyọ kan tí mo fẹ́ fún alábàágbé mi wọ́n sì pọ̀ ta nínú wọn kí n fún ní alábàágbé kódà alábàágbé mi ní kí mùsùlùmí yẹ̀wúdí ni wọ́n ta ní kí n fún alábàá muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹni tí wàá fún òun náà ní ìlà àtọ̀rọ̀ bíi mínkì bàbà nù ẹni tí ilẹ̀kùn rẹ̀ súnmọ́ ẹ ju tẹlómìn lọ òun ni fún ẹ rí pé alábàgbé a súnmọ́ mi ju ẹlòmíì lọ so gbogbo eléyìí oní ìsìláàmù nífẹ̀ẹ́ kí á kà fún eléyìí ń jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì nígbà míì nígbà tá a ti mọ̀ pé alábàgbé wa a ní ìwọ̀ ẹ̀tọ́ táàfún ìbálò tó mọ́ tó dáa táàfin bálò nígbà míì alábàágbé wa nìyí tún máa ń ní ìwọ̀ míì léwa lórí tí kìí ṣe látara ìbágbé olú jẹ́ mùsùlùmí bálágbàáre rẹ bá jẹ́ mùsùlùmí ìwọ̀ tó fún tí wọ́n náà ti jẹ́ mùsùlùmí ó di méjì ìwọ̀ alábàágbé eléyìí ọ̀kan àìfi ẹ̀sìn àìfi dìtámì alábàgbé àbí ìwọ alábàgbé mùsùlùmí ni kẹfẹ́rí ni ó súnà ni oníyàdádálẹ̀ ni ọkùnrin ni obìnrin ni irú ọ̀nà ẹ̀sìn tó wulẹ̀ kó máa ṣe kódà kó lóun ọ̀sìn lọ́hùn tó bá fi lè jẹ́ alábàgbé rẹ̀ nìyí ó fún ní ìwọ alábàgbé gẹ́gẹ́ bí kìláàmù ṣe sọ eléyìí ń jọ tọ́ bálágbàgbé rẹ bá tún wá jẹ́ mùsùlùmí ṣáà ó tún wá fún ní ìwọ ìsìláàmù odi méjì léyìí tó dájú pé o ò lè fún alábàágbé míì tí kìí ṣe mùsùlùmí ẹlẹ́kẹta bálágbàgbé rẹ bá tún wá jẹ́ mọ̀lẹ́bí rẹ lẹ́yìn tó jẹ́ mùsùlùmí ó tún wá jẹ́ mọ̀lẹ́bí rẹ ìwọ̀ tó fún ti di mẹ́ta mọ̀ a máa wáyé bẹ́ẹ̀ nígbà míì ká máa gbé pẹ̀lú fámìlì wa pẹ̀lú ẹ̀jẹ̀ wa pẹ̀lú mọ̀lẹ́bí wa a máa wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a máa wáyé kó dásí pé ẹni tá àjọ ń gbélé tó dára bàgbé wa nìyí àbí táwọn akọ́lé sí mọ̀lẹ́bí wa ló kọ́lé sí apá ọ̀tún wa mọ̀lẹ́bí wa ló kọ́lé sí apá òsì wa tán bá jẹ́ mùsùlùmí á fún wọn níwọ̀ ìwọ̀ ìsìláàmù wọ́n tún jẹ́ mọ̀lẹ́bí á fún wọn níwọ̀ mọ̀lẹ́bí amúlétira wa á tún fún wọn ní ìwọ̀ alábàgbé jẹ̀má torí ẹ̀ kíní ni ìsìláàmù fẹ́ mọ́ pápọ̀ kò jọra wọn bó ṣe wulẹ̀ fún wọn á sì gbọ́dọ̀ dún ẹni tó bá ní ẹ̀ ìwọ̀ mẹ́ta tí ó gbà lọ́wọ́ wa. agbọ́dọ̀ fún méjì bẹ́ẹ̀lẹ̀ tó bá ní méjì nìyí agbọ́dọ̀ fún lẹ́yọ kan bẹ́ẹ̀lẹ̀ tó ní ìwọ̀ kan tó gbà lọ́wọ́ wa agbọ́dọ̀ ṣaláìmọ́ fún ní nǹkan á fún lẹ́yọ kan tó jẹ́wọ̀ títí ẹ̀ gbogbo lẹ́yìn ni mùsùlùmí máa ń kọ́ bẹ́ẹ̀ ni bí àpẹẹrẹ alábàgbé ẹni kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni kìí ṣe mọ̀lẹ́bí hànà sí dáadáa sí ọ̀rọ̀ dáadáa ìwà dáadáa tó lè palára tó lè kó jẹra bá ànijẹ́ kó ti ẹnu wa àbí ọwọ́ wa àbí ara wa ànijẹ́ kó ta kú lọ sọ́dọ̀ rẹ̀ á sọ ọ́ àléébù ara wa tó lè kó jẹra bá á sọ jẹ̀má. bákan náà ntí máa ń dùn ún lórí ọkàn ntí máa lórí ọ̀rọ̀ àlámẹ̀rí ayé ojúṣe wa ni káwo ọ̀nà táàtù ṣe tí wọ́n pè ní àtẹ́síléyà táàtù jẹ́ kí ọkàn rẹ̀ kó tutù tẹ́mi ló fi balẹ̀ torí pé àjọ ń gbélé nù. tó bá dá sí pé tọ̀ ó wá jẹ́ mùsùlùmí tá a bá yẹn zakatul fitri lára wọn tá a mọ́ tó kọ́ ronú kan alábàágbé wa ni èyí ní ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ mùsùlùmí gbogbo àwọn tó jẹ́ ìwọ̀ ìsìláàmù tọ́lọ́wọ́n ni a fọ́ra wa láàrin ara wa jẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí àmọ́ fún bàbá pàdé rẹ̀ á sálámà fún léyìí tí ẹni tí kìí ṣe mùsùlùmí náà alábàágbé tóun ò jẹ wá. ànábi sallallahu alayhi wa sallam ó ní nínú wọ mùsùlùmí sí mùsùlùmí mẹ́fà kan bẹ́ẹ̀ ó dárúkọ ẹ̀ òní ìdàlàkítà ó fasalé mọ́ alẹ́ yìí tó bá pàdé rẹ̀ lọ́nà kó sálàmù sí tó bá pàdé rẹ̀ lọ́nà kó sálàmù sí ìdàmáàt tó bá kú fásitì jẹnẹzàtà bá wọn ṣètò àti lọ sí kódà bá wọn gbé lọ tẹ́ bó ṣe kírun sí lára púpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bá ṣe máa ṣe fún mùsùlùmí lára wọn mùsùlùmí sí mùsùlùmí nìyẹn sọlá tó jẹ́ alábàgbé ó tún wá jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ mọ́ fún ní ìwọ̀ ìsìláàmù tó dí pé bí èsì alábàgbé náà nìyí ìwọ̀ ìsìláàmù tá a fara wa ń bẹ́lẹ̀ ó tún wá jẹ́ alábàgbé tọ̀ ìgbà ní alábàgbé a máa jẹ́ mọ̀lẹ́bí tí ó jẹ́ mùsùlùmí tó jẹ́ mọ̀lẹ́bí nígbà bá fún níwọ̀ alábàgbé ìwọ̀ ìsìláàmù á tún wá fún níwọ̀ mọ̀lẹ́bí torí ẹ̀ nígbà míì àwọn mọ̀sáìlì kan máa ń jẹyọ àwọn kọ̀dáyà kan mọ́ ṣẹlẹ̀ tó yẹ pé nígbà míì ó lè fẹ́ kóyàn sí ìdààmú fẹ́ni tó bá ka ẹ̀sìn tó ní o ẹni tó ka òfin ọlọ́wọ́n bá fún ó lè fẹ́ kó sí dànù alábàágbé èyí. mùsùlùmí ni ó dẹ̀ ti dá alábàágbé náà àwa lẹ́ni tí òun náà tún jẹ́ alábàgbé mi amẹ́lẹ́yìn olè kìí ṣe mùsùlùmí tọ́wá ní kí wá fún ní nǹkan nínú àwọn méjèèjì èyí tó jẹ́ mùsùlùmí bẹ lápá àlàáfíà room three èmi ń bẹ ní room two èyí tí èṣe mùsùlùmí òun bẹ lápá ọ̀tún ní room one ìwúláwàṣe alábàgbé alábàgbé làwọn méjèèjì tọ̀ èyí tó wá jẹ́ mùsùlùmí tó tún wá ní ọlá tó kíkùn tó wá ní kí ló wá kù ó ṣe fún ẹni tó tún ní nǹkan tó tún jùlọ tó jẹ́ mùsùlùmí àmọ́ tó bá yẹ pé ń tó láǹfààní láti pín sí méjì ni bó bá ṣe ń fún tọ̀tún ló mọ̀ fún tòsí ìgbà míì sì nìyí tó bá yẹ pé ń tá a fẹ́ pín láàrin wọn àbí ń tá a ní ká ṣe fún wọn ìwọ alábàágbé la fi ń wò ó jẹ̀mọ́ nígbà míì ìyẹn lè mọ́ ka ẹ̀sìn fún ká mọ́ kẹ́sìn ká mọ́ po ká mọ́ ka ìsìláàmù tó ń bẹ láàrin ilé ká mọ́ kà fún torí pé ìwọ tó ń bẹ láàrin wọn ìwọ alábàágbé la fẹ́ pé àníwò kó tó gbẹ́rì kan jẹ́ mùsùlùmí rárá àníwò báwọn ìwọ alábàágbé la fẹ́ pé ṣe èmi méjèèjì náà ni wọ́n ní ẹ àwà fún èyí tábàárí kó ilẹ̀kùn rẹ̀ wá súnmọ́ wa nínú àwọn méjèèjì gbogbo àwọn atótónu yìí mùsùlùmí àbùkátà rẹ̀ lọ́nà fáfàní ké ní àkọ́kọ́ jẹ̀mọ́ tá a bá ń fún alábàágbé wa níwọ̀ wọn à ń pa òfin ọlọ́wọ́n bá náà torí pé dọ́là bá pò wá sínú alukur'an nìyẹn nínú sùrọ́tù nìsa tabalọ́lù àyà thirty six à ń pòfin ọlọ́run mọ́ à ń pa alukur'an mọ́ à ń mọ́fin ọlọ́wọ́n bá ṣe eléyìí ò ní àmì ìpáyọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run lórí ẹ̀dá òun nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tá a bá fún alábàágbé wa ní ìwọ wọn ẹ̀tọ́ wọn ní máa tọ́ka sí ìjọ́mi ènìyàn tó pé lára wa ìjọ́mi ènìyàn táwọn kan máa ń pè ní humanity tẹ́lẹ̀ ló mọ bí ó ṣe bá lò ẹlẹ́mí àní nínú ẹ̀sìn àti ìjọba ènìyàn èwo ni ká ti síwájú ẹ̀sìn náà yà ok tí ẹnìkan bá ń lọ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ èkó ikú òye náà ni lórí tó bá rí ẹlẹ́bọ òrẹ́ ẹlẹ́bọ ní títí mọ́tò gbá tó wá ń jẹ̀rora wọ́n sì jẹ́ mùsùlùmí kí ló máa ṣe ó páàkì náà ni àbí <laughs> ó páàkì náà ni wọ́n á sì ṣe ń tó ṣe ní ìrúkẹrẹ tó lè ṣe pẹ̀lú ẹ̀ kí nìyẹn ó fi kúrò wọn á ní ṣe tó fi ẹ̀sìn tó rí pé jọmọ ìjọmọ ènìyàn kan náà ń pèlè ìwé ẹ̀sìn nìyẹn ìbẹ́sìn fáwọn mùsùlùmí nù torí pé ìbẹ́sìn fáwọn mùsùlùmí ó pọ̀ kódà tó fẹ́ fi ìbẹ́sìn ò fáwọn so yẹn ni àwọn tí tí èsè mùsùlùmí àwọn gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn máa ń gẹ́gẹ́ bí ìjọmọnìyàn torí pé ibi tí wọ́n fara fìfún nínú ẹ̀sìn kò fún wọn ní àwọn àlàyé lórí ẹ̀ àbí anábìyà ti sọ fún wa sallallahu alayhi wa sallam mùsùlùmí tó tara pé ó fún olóńgbò ó fún lómi mu ó dẹ̀ ní àlìjẹ́nà kò sí sọ fún wa mùsùlùmí tẹ́gbó tara pé ó fáyà ajá lómi mú tó gẹ̀rẹ̀ dáná àti mùsùlùmí tó mú lóńgbò tó so mọ́lẹ̀ tó tilẹ̀kùn mọ́ tí ò fún lóúnjẹ tí ò fún mímu tó fi kú arábìlẹ̀ ẹni náà ni ṣé ìjọba ènìyàn ni ẹni àbíjọba ẹranko àbí islam islam ní gbogbo ẹ̀ so ntẹ́ ń pè ní humanity ìsàníyà nìyí ó ń bẹ nínú islam bẹ́ẹ̀ ni islam fáwa mùsùlùmí ní dèédé àlàtà àfibàlù so bí ẹ máa ń pè ìwọ alábàgbé lẹ́yìn pé à ń pè òfin ọlọ́run bá à ń fa àmọ́ṣe ọlọ́run bá ṣe nù níta tó mójútó òun náà ní ìjọmọ nìyẹn léyìí tí islam tó pè wá sí ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé lára àǹfààní tí ń bẹ́ ń bí wa alábàágbé òun náà ní ká máa fa sábà bí ìrẹ́pọ̀ ìfẹ́ àánú ìkẹ́ láàrin ara wa tí ó sì máa fa sábà bí ìkẹ́ àánú látọ̀dọ̀ ọlọ́run ọba lérúkàjòkó wa lórí ẹlòmíì mùsùlùmí ló pé láàrin fọ́mùlà rẹ̀ mọ́dẹ́lì ẹni pé bámbá ni mo yó èmi ò mọ̀ pé nìkan nìyí ebi ń pa bámbá bẹ́ẹ̀ bá ti yó mo ti yó nìyẹn ẹni bá ń pa wàhálà ti ẹ nìyẹn bẹ́ẹ̀ bá ti lówó mo nínú ẹni tí ò bá ní wàhálà ti ti ẹ nìyẹn kó wàhálà kò bá lọ kú dànù ó mọ gbígbẹ kọ lówó gbogbo ẹ̀kọ́ ló ń jẹ nígbà míì ó lè já sí pé ìrànlọ́wọ́ tó o nídìí ọ̀dọ̀ alábàágbé rẹ ló ti rí bẹ́ẹ̀ ni àbẹ́lẹ́ ọ̀kan náà kó dá gbogbo wa mélòó mélòó ni yàrá tó fẹ́ jóná fúláàpù fẹ́ jóná táwa tá a nílé gan àti ńlé tó yẹ pé àwọn tá a jọ ń gbélé alábàágbé wa àwọn ọlọ́run bá lò sábàbí kò mọ́ ṣẹlẹ̀ ni mélòó àwọn àdúgbò tó yẹ pétọ̀ iná ti múlé panápaná tí ìdálábàgbé yín nìyí kó tó dé nìyí ẹ̀jẹ̀ tí ìdí wọn pe gan àwọn alábàgbé yín ládùúgbò ni wọ́n ti dé ní wọ́n ṣe kùrù kẹ́rẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń wọ́ mi wọ́n bẹ̀rẹ̀ sí ń wá gbogbo ìtàn ti paná tán bí ẹ bá já láburú ẹ̀dá aládùúgbò nìyí ó súnmọ́ káwọn ẹ̀ka máa wò ó súnmọ́ kó máa wò torí ẹ̀ ìwọ alábàgbé ìwọ tó tóbi nínú ìsìlámù ni àlódé stage kan alágbèwà muhammad sallallahu alayhi wa sallam ó ní ah jibirilu ọ̀rọ̀ ẹ fẹ́ pọ̀ jù lórí ọ̀rọ̀ alábàgbé ṣé o fẹ́ jogun alábàgbé ni ìlú gbàdúrà bá ti wá báyìí ó ní máa dáhàlà jìbìrì lè sí ní abidjan hàtì ẹ̀dẹ̀ náà tún ẹ̀ náà sáyé wọ́n rí kùkù jìbìrì lò ní wá bá mi àti kó máa rán mi létí ó dọ̀wọ́ o alábàgbé rẹ̀ ṣe dáadáa sí wọn o ó dọ̀wọ́ o alábàgbé ṣe kéko òun lérò pé àbí jìbìrìlù ó mú ọ ááyá alukur'ani wá lórí ẹ pé alábàágbé o òun jìbìrìlù òun jogún rẹ ni o àbí alábàágbé o ó fẹ́ àbí alágbàdo gan ní ẹ̀ ó ní ogún tí ó jẹ nínú dúkìá wa ó lẹ́tọ̀ nínú ẹ̀ nínú ogún wa òun ẹ̀ tẹ́lẹ̀ pé jìbìrìlù ó máa yà wá lórí ẹ̀ látara bí jìbìrìlù máa ń pariwo ọ̀rọ̀ alábàágbé fọ̀hún ní gbogbo gbà tó yẹ kìí ṣe nǹkan tí yẹn máa fi ṣeré ìbáàdà ní ìjọsìn fọlọ́wọ́n bá ní báwọn náà bá ti ṣe sí ní ìjàmá ọlọ́run òkun wa bẹ́ẹ̀ ni torí òfin ọlọ́run lọ pamọ́ yóò kún wa yóò dáàbòbò wa yóò là wá ẹ̀sán tí máa ń bẹ́ mi kíyàn máa bẹ pẹ̀lú alábàágbé dáadáa ọlọ́run ní bí wọn lẹ́tọ̀ọ́ rẹ̀ sotori ìdílé ìdẹ̀sìkè kìí fi ọ̀rọ̀ ìsàníyà kìí ṣe ọ̀rọ̀ humanity ìjọba ènìyàn ó ní mùsùlùmí máa fi ṣe dáadáa sálábàgbé rárá ìsìláàmù mú wà ní lára àwọn òpó ìbánilò láàrin ara ẹni síra ẹni òun náà ní sọ̀kókó algeron ìwọ̀ alábàgbé ibi ìsìláàmù mú dé nìyí jẹ̀mọ́ ó ẹ̀sítẹ́nì débi pé kódà bí ẹ̀ bá jẹ́ àdúgbò sádùúgbò gbọ́dọ̀ jọra sí máàmù alábàgbé ni wọ́n kò sí tó láwọn láàrin àlàáfíà sí ìmọ̀ọ́mù alábàgbé ni wọ́n kò sí tó láwọn láàrin amukoko sálábà alábàgbé ni wọ́n kò sí tó láwọn láàrin lagos ogun state alábàgbé ni wọ́n kò sí tó láwọn láàrin gbogbo ilẹ̀ yorùbá alábàgbé ni wọ́n kò sí tí kò sí ẹ̀yà kan tó wà láàrin wọn nàìjíríà sí sí mali alábàgbé ni wọ́n áfíríkà sí. Si, yúróòpù asia alábàágbé ni wọ́n gbogbo ilé ayé alábàágbé ni wà ìròrí yẹn òun ni islam fẹ́ ká fi lò jẹ̀mọ́ sotúwọ́ tó bá jẹ́ tí ó wà ní yàrá àwọn tó ń bẹ lọ́tún lósì rẹ̀ táwọn náà ní yàrá pẹ̀lú rẹ̀ alábàágbé nìyí ó wá rí landlord alábàágbé ni ilé sílé ilé sílé alábàágbé náà lè léyìn náà ìlú sílùú alábàágbé ni ẹ padà wá rí pé kò sí ọmọ ènìyàn kan lórílẹ̀ ayé tí wàá wó sùsùn tó mọ̀ kó lera bá tó mọ̀ fara ní kò sọmọ ènìyàn kan tí ó máa hàn léèmọ̀ tó máa ṣe kápá fún kò sọmọ ènìyàn kan tí ó ní ìdìrànlọ́wọ́ rẹ̀ tó gbà tó bá ti ní kápá tó ní fẹ́ fún tó sì gbọ́dọ̀ mọ́ fún kò sọmọ ènìyàn kan sì nìyí tí ìkọjá àlà ti tiẹ̀ tí ó mọ̀ fi kónira bá ti tiẹ̀ ẹni tó mọ̀ fi kónira bá àlàáfíà rẹ̀ kò sí sọ ẹ́ pé abala bá bẹ̀rẹ̀ pé ìsìláàmù ló ní ètò tó pé lórí gbogbo àwọn tá à ń sọ yìí sotori ìdílé yìí ó ní anáwó ayọ̀ṣẹ́mọ̀ ọlọ́run tààlà fi mú agbọ́nrin yìí ló fi mú wa aya àkọ́kọ́ àbí aya kan tí náwó ayọ̀ṣẹ́mọ̀ ọlọ́run tààlà tó mú wa lórí ẹ̀ nínú sóràtú ànìsá ránṣẹ́ tàfọ́ bá sàtìsí ọlọ́ba allah subhanahu wa ta'ala ni wa'budu Allaha wa la tushriku bihi shay'a ọlọ́ni ẹ̀sìn wọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa'budu Allaha ká jọ́sìn fún ọlọ́run nìkan bí a bá ti rí ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ìtumọ̀ ni pé ẹ ní ọ̀kan níbi ẹ̀tọ́ ìjọsìn àṣẹ òsìlè yìí òun ni àṣẹ àkọ́kọ́ tọ́lọ́run pa ọmọnìyàn nínú Al-Qur'an al ìwọ ọlọ́run tó kọ́kọ́ béèrè lọ́wọ́ wa àṣẹ rẹ̀ tó kọ́kọ́ fà lé wa lọ́rùn náà kùránì òun náà ní ká sí ọlọ́run lọ́kàn ṣoṣo níbi ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run níbi ìjọsìn tọ́lọ̀ ọlọ́run ya ìwà náà rẹ̀bọ́dọ̀ rọ́bàkùn eléyìí náà kọ́kọ́ torí ẹ̀ àyà yìí òun náà ní wàhálàbùdù lọ ọlọ́run ní ká sìn ọlọ́run ní níbi ìjọsìn wálé tó ṣeré kù bí yí ṣe à ọlọ́run yẹ mọ́ bí wọn lọ́wọ́ ọdún ayé pa nǹkan kan papọ̀ níbi ìjọsìn fún ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run àìgbé lọ sọ́dọ̀ nǹkan míì ẹ̀tọ́ adẹ́dá àìgbé lọ sọ́dọ̀ ẹ̀dá kankan ilẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ká sin ọlọ́run ká gbé kòkátà wa ẹ́ tó ju kápọ̀ ọmọnìyàn lọ.

so òfin ìpínlẹ̀ owó sì lé tọ́ba tí òfin ìpínlẹ̀ owó ní òfin tó dá sí pé nígbà tọ́lọ́run ti dá ilé ayé òfin ìgbà tọ́lọ́run ti dá ilé ayé tó ti ń gbé àwọn tó ti dọ́mọ nìyẹn síbẹ̀ tó sì ń gbé àwọn ànábì dìde òfin tọ́lọ́run ò ṣaláìmọ́ fún wọn ni òfin ìpínlẹ̀ àkọ́kọ́ ìrẹ̀lẹ̀ wàbílẹ̀ wà lè ní ìṣáná eléyìí náà òfin ìpínlẹ̀ ni gbogbo àwọn ànábẹ́ ọlọ́run ọlọ́run fi rán ọlọ́run wá bẹ̀rẹ̀ wá lè dé ní ìsáná àwọn òbí yìí ẹ̀ṣẹ̀ dáadáa sínú àti mọ́ sọ fún wa káṣí dáadáa sóbì wa kò ní í ṣe pọ̀ lọ́rọ̀ ìsìláàmù pé òbí mi mùsùlùmí ni ń ṣe dáadáa sí òbí mi kì í ṣe mùsùlùmí kì í ṣe dáadáa sí rárá o ṣé bàbá rẹ ìyá rẹ bàbá rẹ ó ṣàǹdó ìyá rẹ ọlọ́ya àánà ni wọ́n bí ọ̀pọ̀ kò sí tó lè jẹ́ sí o bá mọ ìsìláàmù kó mẹ́sìn ẹ̀ kó parí ọlọ́run jù bẹ́ẹ̀ lọ babaláwo àbíkínà tó ń ṣàǹgó àtọlọ́yà náà ni wọ́n bí àwọn bàbá rẹ̀ nìyẹn gbogbo ẹni tá a bá ti tara wọn jáde abẹ́ni táwọn náà tara wọn jáde abẹ́ni táwọn náà tara wọn jáde gbogbo wọn nìyí àwọn òbí wa ni wọ́n jẹ́ wàbílúwà lè dẹ́yìn ní ìsànà ọlọ́ni a ṣe wọn torí ẹ̀ bàbá rẹ̀ ṣe mùsùlùmí kì í ṣe ẹsikúùsì tó lè ṣe dáadáa sí bàbá rẹ̀ mu gbó bàbá rẹ̀ mutí bàbá rẹ̀ jalè ẹ bàbá rẹ̀ ẹ kì í kírun bàbá rẹ̀ ń sọmọ ọ̀tá kí ló kàn wọ́n. ṣé tó bá ti wá sọmọ ọ̀tá méjì nìkan ló bí ọmọ òun náà ló bí ọ ọlọ́ọ̀dì fi ṣe ó ti bàbá rẹ̀ dàdánwò fún ọ nù so bó ti máa ń wáyé kíyàn rí bàbá tí ò kárí bàbá tí è sin náà bẹ́ẹ̀ náà la máa ń rí bàbá tí ń sin náà a sì mọ́ ọmọ tí kì sin náà òní gbólóhùn táyẹ̀ máa ń sọ wípé ah ọmọ mi oṣù islam mo pẹ́ lọ́mọ òun tara rẹ ni o nítorí òfin lè kọ bàbá rẹ lọ́mọ tí ó bá ṣe islam bàbá náà lè kọ ọmọ torí pé kò ṣe islam wà ló kọ́ lọ́mọ kò bá gbé lítà ọmọ rẹ jáde ló bá ń wá nọmba tó wà ó wà nọmba twenty three ló bá sẹ́ ìbá strike out gbé lè kìí ṣọmọ ọdẹ wọn gílódé torí pé kìí kí nu olóhùn ṣe islam mọ rárá rárá ọmọ rẹ náà ni kàńdá nínú rẹ sì ni ọmọ rẹ náà ni ó mọ ọbẹ lọwọ bá fi ni torí ẹ ọbẹlẹwà ni dé ní ìsànà àwọn òbí wa ó dọwọ wa ká ṣe dáadáa sí wọn ká dùn wọn náà ká dùn wọn nú gbogbo dọ́lọ́mbà fún wa ní kápá ká fi mọ̀ wọ́n ní gbogbo stages ni wọ́n lè wà ní gbogbo conditions ni wọ́n lè wà á sì máa wọ̀n bí wà àní fa àní ṣe tí ó bà wọ́n nínú jẹ́ àmọ́ ní àlà àlà rẹ̀ náà ni pé tóbi wá ní báwọn náà bá ti fẹ́ pè wá síbi tọ́lọ̀ ọmọ òfẹ́ tọ́lọ̀ ṣe léwọ̀ àní dá wọn lóhùn bẹ́ẹ̀ ni wọ́n ní oko ìjẹ́ àbátọmọ kó òbí rẹ̀ níwọ̀n bàbá rẹ̀ níwọ̀ ìyá rẹ̀ níwọ̀ tó fún wọn tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ wọn ò gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ rẹ̀ tọ́lọ̀ fi ṣe léwọ̀ wọ́n yẹn ni wọ́n gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ rẹ̀ ìbọ́lọ̀ máa rogún. lẹ́yìn náà wọ́n bẹ zilkóruba zilkóruba àwọn mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí wa àwọn kọ̀ọ̀bá àwọn mọ̀lẹ́bí wa kò dọ̀wọ́ wa òlẹ́ntì ẹ̀jẹ̀ tó pa wá papọ̀ dat máa máa délókòrò bá nù ẹ̀jẹ̀ ló pa yín papọ̀ ọ̀kanu àbí ìbàdí ló pa yín papọ̀ tá a máa ń pè ní ìgbéyàwó ẹ́ délókòrò bá náà nù ìyàwó rẹ̀ lára rẹ̀ ni o lóòótọ́ ẹ̀jẹ̀ pa yín papọ̀ àmọ́ ìfẹ́ ni ìgbéyàwó ó sọ yín di mọ̀lẹ́bí bàbá rẹ̀ ìyá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ lára délókòrò náà nìyẹn torí pé síhìrù tá n pè ní síhìrù àníká ó ti sọ yín di ẹyọ kan tẹ bá sì wò ó bí láyé bọ́mọ ènìyàn ṣe wà láyé náà bá ṣe wà láyé nù so ó lè wà láyé kó lóò ní fámìlì ó lè wà láyé kó lóò ní ìran ẹ ó bá ti bímọ àwọn kan ti àwọn kan náà bí ọ àwọn tó ti bí ọ sì nìyí ó láwọn tó bí àwọn náà tọ̀ tó bá tẹ̀ tó bá ti kó ti wá lọ́mọ à mọ̀lẹ́bí rẹ̀ ti di ó ti di bí bí mẹ́rin ọmọ rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ni ìyàwó rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ni bàbá bàbá ìyàwó rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ni ìyá ìyàwó rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ni ó ti di mẹ́rin báwọn bọ́mọ ènìyàn ṣe fànká òun náà nìyẹn so ó dọwọ́ wa o tàbílẹ̀ wá lè dé ní ṣẹ́sánà ìṣe dáadáa sáwọn òbí sí àwọn mọ̀lẹ́bí wàlúyàtá máa àwọn ọmọ òrukàn ká ṣe dáadáa sí wọn ọmọ òrukàn kò lẹ́ni tó dájú pé bàbá rẹ̀ ò sí láyé má òun ló sì fi bàlágà ẹni bàbá rẹ̀ bá ń bẹ láyé tí ò sí bàlágà kì í ṣọmọ òrukàn ní tó bùkátà sí bàbá rẹ̀ ní ó wà responsible fún bẹ́ẹ̀ ni wàhálà lè mọ̀ lóòdù orísìkò òun náà wà kí sí wàá tó ń náà máa rúdù tó bá rẹ̀ tí bàbá rẹ̀ wá sí bàbá rẹ̀ wá sí láyé òun náà ti wá bàlágà kì í ṣọmọ orúkàn ńjọ bàbá àfáwà yìí ṣaláyé sí òun yà òṣèlú o àdìbá ẹni màdìbá dọmọ olókan ò dákẹ́ mú ẹ <laughs> wọ́n tí tó ti o àbí ó sì o ó sì ju ọmọ orúkàn lọ bí ẹ̀ bá ti lè jọmọ orúkàn tó bá ti lè bàlágà ẹ̀hẹ́n tó bá bàlágà lọ́dún mẹ́jọ bàbá rẹ̀ wá kú òun tó ń wé ìṣọmọ orúkọ ẹni tí ò ti bàlágà tí bàbá rẹ̀ bàbá rẹ̀ wá pàkúdà la máa ń pè ní àlìyẹ̀tìmù ọmọ orúkọ nìyẹn bá a ṣe gbọ́yé ní àgbọ́yé tẹ̀sìn tọ́lọ́wọ́n bá nìyẹn so àwọn ọmọ orúkọ ká ṣe dáadáa sí wọn kí ló dé kí islam ní ká ṣe dáadáa sí wọn torí pé ẹni tí ò bá yìí ti nínú ẹ̀sìn islam nìyí àwọn kankan bẹ tí ò lè ṣe bẹ́ẹ̀ ni kò lè ṣe é torí kò bàlágà àwọn kan míì tó lè ṣe náà nìyí kèé tí ìjọra èèyàn lé lórí ẹni tó ti bàlágà nìyí kò tí ì ní ìwé ìpẹ̀jọ́ ìyẹn ni atẹ̀kìlíf nǹkan jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ kò tí sí nǹkan jẹ́ ìwọ̀ lórí ẹ̀ kò tí sí ní tó bá ń ṣe kò séyìí tí ó gba tí ó di ẹ̀sẹ̀ fún nínú gbogbo ẹ̀ kò sí kódà kó ṣe tí ò dáa kò lè jẹ́sẹ̀ pé kò ti bàlágà dáná pé tẹ̀kẹ̀lé fún mi ọlọ́run tí ìlà ìjọsìn ọlọ́run tí ìlàbọ̀ lọ́rùn kì í lábọ̀ lọ́rùn sórí ẹni bẹ́ẹ̀ tó bá ṣe tí ọ̀dà tó bá ṣàbùrú tó bá mismanage ó fi dúkìá ṣòfò kò lẹ́sẹ̀ lọ́rùn torí ẹ̀ irú wọn bẹ́ẹ̀ ní ìsìláàmù yìí fẹ́ wọ́n manage property wọn láti máa ní wàlíyìí yẹtìm wàlíyé yẹtìm òun lẹni tí máa bá ọmọ òrukàn mánéèjì pọ́pátì rẹ̀ ìdí ń bẹ nínú ẹ̀sìn torí pé òun gan fún ẹ kò lè mánéèjì pọ́pátì rẹ̀ hajiru ó wà lórí ẹ̀ restriction wà lórí ẹ̀ ìran méjì làwọn tí kìí ṣiṣẹ́ ń bẹ lórí wọn nínú ẹ̀sìn islam lára ẹ̀ ní ẹjọ́ tí bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ti já wèrè ọlọ́run máa gbà láàká ìlọ́wọ́ wa àwọn eléyìí náà islam gbé decision lé wọn lórí wọn ò lè manage property wọn bẹ́ẹ̀ náà ni ẹjọ́ láti pé tọ̀ gbèsè ti mú lẹ́wù gbèsè ti mú gbèsè ayé ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ islam ń restrict ẹ̀ lórí àwọn property rẹ̀ yòókù because wọ́n lọ fún wọn ṣòfò ọmọ wọn wá sọgbó bíi ogójì káàkiri tó fi mọ́ fún mọ́ wá fi ti níkà dúkìá rẹ̀ ṣòfò so ní ṣókí ọmọ òrukàn ọlọ́run ni a tọ́jú wọn ká ṣe dáadáa sí wọn lẹ́yìn náà wàlìjáàrí zilkórbà wàlìjáàrí zilkórbà òun náà ni alábàgbé tó tún jẹ́ mọ̀lẹ́bí a ṣe dáadáa sí wàlìjáàrí jónób wàlìjáàrí jónób wọn làwọn tá jọ ń gbélé nù kí èsì mọ̀lẹ́bí wa kí èsì mọ̀lẹ́bí àmọ́ alábàgbé wa ni wàsọ́ọ̀hìbí bìljẹ́mbì wàsọ́ọ̀hìbí bìljẹ́mbì òun ni alábàárín òun ti gbé lọ yànnà pàjá àwọn tó ìjọba ní ọkọ̀ ẹ ti di mọ̀lẹ́bí ẹ ti di alábàgbé ẹ ti dẹyọ kan òun ti gbé lọ ọ̀bàdàn ó tíráàbù àwọn nǹkan ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó mọ̀ wọ́n rí o mọ̀ wọ́n rí o ẹ ti di gíni alábàgbé báwọn mọ́ṣe tó fara ní wọ́n ló wà lẹ́gbẹ̀ẹ́ lórí mọ́ta bá lọ́dọ̀ máa lé ẹgbẹ́ wíńdò ẹgbẹ́ wíńdò ẹgbẹ́ wíńdò bí aláfiṣe ibi ọkọ̀ bí ó wọ pléènì gan ọ̀dà ẹ̀jẹ̀ jẹ́ kí n rẹ̀ so wà lẹ́gbẹ̀ẹ́ wíńdò alágbàáyé yẹ fẹ́ ra nǹkan ẹ̀jẹ̀ ọba mi pé ó mọ̀ dáhùn náà ni ó mọ̀ dáhùn náà ni àìmọ́ ni mi lára ọ̀ ó ah, mọ̀ dáhùn ni ìgbọ́ bá ń tọrọ ní ẹyin ẹ̀sìn àdúgbò bá ń tọrọ ní sísun ẹwù ẹ má nílò ara kò ní ọlá alábàágbé rẹ. tọ wọ́n ló wà lẹ́nu ibi wíńdò alágbàgbé rẹ fẹ́ ṣe wọ́n síta ó ṣe sùúrù yẹn rìn àtẹ̀wọ̀n wàrà ló rẹ̀ ti gbọ́ ní oṣù náà wọ́n sọ̀rọ̀ ọ̀nà ìrọ̀ òwe ẹ̀ lè àìsàn máa claim mi náà wíńdò yìí ajọ́ ní ni àbí tó gbàdúrà tó wá múlẹ̀ ti wíńdò ní ìjọba túmọ̀ sí pé <laughs> ìwọ nìkan ló ní wíńdò àjọ ní nìdá ẹni bá ní wọn àtẹ́kùn yẹn pọ̀ ó bá pè ẹjọ ẹ sí àtẹ́kùn ẹ sí wíńdò yìí. wọ́n sọ́ọ̀hì bìlìjàmbínú alábàárín wa ó ti di alábàgbé wa tí è bọ́ọ̀lẹ̀ táwa náà ti bọ́ọ̀lẹ̀ táwa fi pínyà àbọ̀rọ̀ fara ní bó ṣe wulẹ̀ fún mi. wábi ní sẹ̀bílì àtọmọ ojú ọ̀nà ọmọ ojú ọ̀nà òun làwọn arìnrìnàjò wọ́n ti kúrò ní ìlú wọn agbègbè wọn ibi tí wọ́n sì lọ wọn ò sì àárín ọ̀nà ni wọ́n wà tí níná tó tán fún wọn ọlọ́ọ̀ni á mójútó wọn ọlọ́ọ̀ni á sì dáadáa sí wọn nígbà bá ní àtàn bá dùkátà káàfin ní kápá rẹ̀ ọlọ́ọ̀ni á fún àdàkùn ọ̀sẹ̀ rí màfà mo ń bọ́ láti tẹ̀mẹ̀ ni ó sì tán lọ́wọ́ mi mo sì ń lọ ìkòròdú ẹ̀dàkùn ìṣàánú ìgbà ẹ̀dàkùn ìṣàánú màfà àyìnàdò mo ní ìṣókòtò mo ti dé nísìnyí sọ ẹni tí mo wá wá ń gbá nígbà yìí tó ní wọn lẹ́nu yẹn ó ti padà ṣaláìsí kódà mi ìmọ̀ tíìtẹ̀ rẹ̀ bí ìmọ̀ mi jẹ́ ìmọ̀ àti tíìtẹ̀ wọn dáfẹ́ ní wọ́n bá sì wá mú ìwọ̀n abọ́ nígbà tí ẹ̀dá kun àwọn olówó ẹni yìí bábábábá ìyá lámọ̀rin wọn tó bá ní kò sí kò dín dúkìá rẹ̀ kò dínkù àwọn tó ń kúrò náà wá o tó rájọ ń gbèrú náà ni o bá díà ló ń gbé kò lọ́ọ̀bì kankan tó bá ti rí ọba yìí ni ah òun lọ mọ̀ ẹ̀dúgbò rí ni ó lè gba ọgbọ́n tó bọ̀ta ó sábọ̀lẹ̀ ẹlòmíì ìpolówó ẹ̀wọ̀n alówọ́sẹ̀ kúrò lẹ́wọ̀n ni jẹ̀mọ́ ẹlòmíì ò mọ sípì fún rẹ̀ tó lọ ẹ̀wọ̀n alówọ́sẹ̀ aláàná náà rí létí wa kódà ẹni tó tún alẹ́ gan ni wọn láti kí mọ́lẹ́ ẹgbẹ́ mùsùlùmí ni ẹ torí ẹ̀ yàtọ̀ sálísálísálí tó bá ń sọ bẹ́ẹ̀ káàkiri ó padà wọ̀ ẹ̀wọ̀n tó rán ní ti bá wú ọmọ jẹ inú ọmọ nù tí wáyé máa pẹ́kùtùkù lére ní lórí bẹ́ẹ̀ ni islam fẹ́ ká ṣiṣẹ́ oníkálukú wá ọ̀nà àjọ ọ̀nà mú àmọ́ ká wá sọ agbe ká sọ iṣẹ́ something begri haramu nínú islam islam ò fún ayé lẹ́yìn lẹ̀ fún wa. wàmọ́ àmàlẹ́kẹ́ tí ayé máa nà tún ọlọ́ni bákan náà ó ní àwọn àwọn ẹrú ẹrú àwọn ẹrù rí ọlọ́run ní dáadáa sí wọn islam náà ti sáwọn wa torí ẹ̀ nínú islam bẹ ẹrù wa níṣẹ́ kó bá wa sóúnjẹ arábìnrin afọ́n náà jẹ́ eléyìí tá sọ yìí ní ń bá ẹrú lò gbogbo ìlera ni ẹrú ní òṣìṣẹ́ òkú òun òsì wọ́n á padlọ́ọ̀kì ẹnu ẹ̀rá yìí gbogbo ẹ̀mẹ́ ẹ lọ bàdájìrì ẹ ra àwọn mọ̀lẹ́bí yorùbá jẹ́ pé wọ́n ṣe bá wọn lò ẹrú sàn ni wọ́n jẹ kò wọ́n jẹ yálà yáyà wọ́n fara ní wọn ẹ̀kan lọ́sẹ̀ náà mọ̀ èmi máa ń jẹun nínú àwọn ẹrú ìsìláàmù kọ́ yẹn o ìsìláàmù kọ́ yẹn o ìsìláàmù ni pé àwọn ẹrú yín ẹ tọ́jú wọn dáadáa ẹ tọ́jú ẹ dákun mo fẹ́ ra ara mi ẹ tú mi lẹ̀ èlò lè fẹ́ tà mí ìwọ́n wá báyìí bó ti lọ bẹ́ẹ̀ nìkan sọ̀tún tó léwó kó bá fẹ́ rà mí kalẹ̀ ìyẹn mo ti kọ́ra ní sọ ni ọlọ́ni fàkẹ́ àti ìwé hàn ẹni àárẹ̀ ní tuntun ìmúfẹ́ ìrọ̀ ọlọ́run tí a bá ti rí pé ọmọlúwàbí dáadáa ni wọ́n fi ṣe tún wọ́n lẹ̀ tán wọ́n wá di lóko ara mọ́ ọmọdà lórí ẹ̀ tún wọ́n lẹ̀ wọ́n á sì wúlò fún àwọn tó ra wọ́n wọ́n jọ wọ́n fi ọmọ lúwàbí hàn ọlọ́run ní kàkà àti bóhùn ọlọ́run lẹ́yìn náà ẹ̀ta wọn o ẹ̀ta wọn àmọ́ ká tẹrú tàbọ̀ pé ẹrú yìí gan-an àwọn ọlọ́run tó bẹ lọ́wọ́ wa ni òun ló fi rọ tó bá ilé bọ́tà tó ní sìn yóò mọ ta lórí káàkiri ni ẹ mọ́ tó kun ẹrú ẹ mọ́ tó kúrò lọ́rùn yẹn. káwọn tó wá sọ àwọn ọmọ ọ̀dọ́ ìsìláàmù náà ṣe dáadáa fáwọn ẹrú wa ẹ̀ẹ́d àwọn ọmọ ọ̀dọ̀ tó ń bá wa dáná tó ń bá wa fọlẹ̀ tó ń bá wa ṣe eré ní kódà fẹ́pà sanwó oṣù fún wọn á fi dáadáa bá wọn lò dẹ́lẹ̀ mi ò lè ṣe tí wàá gbé fún tí wàá báyàn tó bá ṣe òun náà ló ti ń kọ́ńplé wọn wá pọ̀ gan-an yóò fẹ́ lè fún ẹni ẹ lọ́rùn yóò fẹ́ lè fún lọ́rùn orí báwọn ló gbẹ̀sìn islam tá a bá gbéṣẹ́ fún ni wọ́n bá wá kó má jẹun tó ju agbára wọn lọ tó bá sì ju agbára wọn lọ alábìnrin fàáyínú wọn alábìnrin ẹ̀ràn wọn lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀fún wọn lórí ẹ̀ lòun so àyà yìí a rí wípé ọlọ́run tọ́ka wa sí ìṣe dáadáa sí àwọn alábàgbé wa àwa náà sì rí bọ́lọ̀ ṣe pin alábàgbé ẹni tí èṣe mọ̀lẹ́bí alábàgbé ẹni tó jẹ́ mọ̀lẹ́bí alábàgbé ẹni tó ti àtàrà ìbárìn ìbárìn ìrìn àjò ìbáwọ ọkọ̀ kan náà ìbágun ọ̀kadà kan náà ìbágun pléènì kan náà kódà bóyá ṣíìpù náà ni ọlọ́run ní ká bá wọn gbàdá jẹmọ́ orí mẹ́mẹ́ fa orí mẹ́mẹ́ gidi gan owó mọ́tò orí àpẹẹrẹ mùsùlùmí ọ̀sálá náà fúlàbẹ̀ jẹ́ ṣe mùsùlùmí ṣàtún ẹ̀yẹ mẹ́rin ẹkùn ìjọba yorùbá ní ọ̀ àwọn mọ́tò ìṣàfihàn ìgbà wọ́n tún kí ẹ̀kọ́ owó tó jẹ́ ẹmọ́ ilẹ̀ ẹ̀rọ sọ̀rọ̀ ó ni bí àgbẹ̀kù sójà ìtàn lédí ni kankan ó ní kan lẹ́nu wọ́n kára nǹkan lè ṣèyàn nínú ọkọ̀ tó ní rí mọ̀lẹ́bí rẹ̀ tó ní rí ìyàwó rẹ̀ tó ní rọ́pọ̀ rẹ̀ tó ní ọmọ rẹ tó ní bàbá rẹ tó ní ìyá rẹ nǹkan lè ọkọ bẹ́ẹ̀ ni ó lè ó kàn lè bẹ̀rẹ̀ sí ní máa bì ó lè bẹ̀rẹ̀ sí ní máa bì ṣé wọ́n lẹ́yìn kan máa ni torí ẹ̀ dáadáa la máa fi báwọn èèyàn lò torí pọ́lọ̀ ní àṣì dáadáa ọlọ́run pa láti ẹlẹ́ẹ̀kejì torí wípé ń tọ̀ àwa a lè ní bùkátà lọ́dọ̀ wọn a lè ní tí a fẹ́ gbọ́ lọ́dọ̀ wọn torí anabi sallallahu alayhi wa sallam anabi ni leisa bi mumin anabi ni islam rẹ ò pé imani rẹ ò tó nǹkan ó sọ gbọ́dọ̀ lẹ́ẹ̀mẹ́ta leisa bi mumin leisa bi mumin leisa bi mumin alẹ́ bi yasibaru wàjà rohu jàìmù oúnjẹ olókè mu yó oúnjẹ àjẹyó bẹ́ẹ̀ ni alábàágbé rẹ̀ sì rí ojúṣe pa tí ó sì mọ̀ arábìnrin ìmánì rẹ̀ kò tó nǹkan ìsìláàmù rẹ̀ kò lálàáfíà tó gbogbo léyìí lára ìpènisá kìí ni lábẹ́ bẹ́ẹ̀ àwọn hadith anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí wá lórí rẹ̀ a gbé ìrìnlẹ̀ e kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ هنا حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما أتعريف يا وعيشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم نزل جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه متفق عليه ولذلك عليكم النبي صلى الله عليه وسلم جبريل كويكم لوري كوري ní máa ń sọ àsọ́ọ́lẹ̀ fún mi ní máa ń kì mí lọ ní máa ń ṣe wáàfí fún mi nípa ìbá alábàágbé lò dáadáa hátàdà náà ti anáwó sáyé ọ̀rọ̀ ìfẹ̀kọ̀ arábìnrin títí òun rò wípé àbíjìrì jìbìrì ìlú padà mú ááyà wá nínú alukùránì tí ó tọkà yìí pé ah, alábàágbé yìí gan-an ó lẹ́tọ̀ọ́ nínú. No dúkìá yín ẹ̀gbọ́ ìyẹn ni pé ó ń sọ fún mi pé alábàágbé rẹ̀ ṣe dáadáa sí o ṣe dáadáa sí o ṣe dáadáa sí o níbi jíjẹ níbi mímu níbi wíwọ̀ níbi ìbálò níbi ọ̀rọ̀ níbi iṣẹ́ òun bẹ́ẹ̀ lè rò pé àbí yóò tẹ̀ tó ń gba débi pé ẹ bẹ́yẹn bá kú gan-an alábàágbé gan-an ó ní kíni ó ní ẹ̀tọ́ tí ó gbà nínú ogún wa bẹ́ẹ̀ sì ni kò ní àmọ́ èyí ni ń tọ́ka àlùbọ́bálàkàtú fìlẹ̀sán bìlìjìrọ̀n níbi ìṣe dáadáa ní gbogbo ọ̀nà tá a lè ṣe dáadáa sáwọn alábàágbé wa ó pàpàdé gbọ́dọ̀ náà ká ṣe dáadáa sí wọn láńlọ́ọ̀dù ni ọ́ àwọn tẹ́nàntì rẹ̀ kẹ́ẹ̀dọ́ gbélé tán sanwó lé fún ọ alábàágbé ni ọ́ jẹ̀mọ́ ṣe dáadáa sí wọn ṣe dáadáa sí wọn ọlọ́run tó kọ́ yìí tó tó kọ tó kọ sí ìwọ nìyí tó sì kọ tó kọ sí àwọn náà àá ó lágbára àti tún yí padà tí ó kọ tó kọ sí wọn sí wọ tí ó sì kọ tó kọ sí wọ sí sáwọn náà àìmọye irú bẹ́ẹ̀ náà ni wọ́n tẹ́nàntì náà ṣe dáadáa sí láńlọ́ọ̀dù rẹ̀ ṣe dáadáa sí ẹlòmíì kò nílé kò nílẹ̀ o amẹ́nu ẹ̀yìn ẹ̀kẹ́ ìbùdó kò sí lálọ́dún ẹ̀ tí ò lè bú gbogbo lálọ́dún máa ń bú yóò lálà sọ ẹ kí ni dẹ́ni gan-an ẹ mọ ló gbọdẹ bíríkì ara ọ̀lẹ́ kúra ẹ̀sìn náà lóòótọ́ àmì òfin nílé nílé ẹ mọ ọ̀rí wọn náà bẹ́ẹ̀ nílé nígbà bá nílé ní irú yín lẹ̀ máa ń ṣe prótókọ́ọ̀lù ẹ fọ́ọ̀mù yín yóò fẹ́ lè tó yóò fẹ́ lè tó ìtẹ́ ìkínu wọ́n sì tó bí wàhálà báyìí òun ni láńlẹ́dì lára àwọn tó gba ilé ọ̀dọ̀ rẹ̀ ọmọbìnrin kékeré báyìí ẹ̀gbọ́n yẹn ló gba lé wá fàbúrò rẹ̀ síbẹ̀ wọ́n ní ìyá yìí ó hàn wọn lé màdébí pé à ó tún gé wọn jẹ wọ́n ṣe fídíò gbogbo ẹ̀ yá sì ti kétékété yá ti bọ́ yá rẹ́dí àti jà ọjọ́ mẹ́lẹ̀ ní ẹ̀fẹ́ lè láyé tí yẹn ń wẹ̀ wúre torí ẹ̀ kàṣe kápẹ̀ jẹ́ẹ́jẹ́ olúwa ló nílẹ̀ ẹ̀ẹ́ olúwa ló nílẹ̀ àti ìyèpẹ̀ rẹ̀ àti gíránáìtì ẹ̀ ọlọ́run ló ní gbogbo ẹ̀ ọlọ́run ló ní o lè jẹ́ lálọ́dún lẹ́nìí káwọn ti tẹ́nàǹtì náà lẹ́nìí lọ́la ọlọ́run lè sọ ẹni tẹ́nàǹtì táwọn òdì lálọ́dún láti máa ṣe dáadáa síra wa o lè jẹ́ tẹ́nàǹtì jẹ́ lálọ́dún lọ́la ìwọ náà lè jẹ́ láńlọ́dù ẹ pé bó ṣe hàn láńlọ́dù ẹ léèmọ̀ tẹ́nàtì tiẹ̀ náà yóò hàn léèmọ̀ jù bẹ́ẹ̀ lọ. ìyẹn máa ti dáadáa sí rẹ̀ rí nítorí èmi kọ́ wọn nítorí ọ̀la ọ̀la àlùkìyàmọ̀ ọ̀la ilé ayé gan. orí ẹ̀ ń dọwọ́ wa gbogbo wa la bímọ bá a bá ti bá àwọn èèyàn lò bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ṣe kádàrá káwọn èèyàn tí wọ́n bá àwọn ọmọ wa lò kódà bá àpẹ́lẹ́ ayé ìbá fọmọ sáyé tóbi bá dáa tó bá wọn lò dáadáa tóbi bá wá tó sí láyé jẹ̀mọ́ àwọn tí ó yí àwọn ọmọ wọn ká àwọn ẹni eré ni wọ́n jẹ́ agbára ọlọ́run bọ́lọ̀ sí máa ń fi àlámàrí rẹ̀ nu bó ti máa ń sanni lẹ́sàn òun nìyẹn mélòó mélòó lọmọ òbí tí ò sí láyé tọmọ wọn ò sí lálàáfíà tí wọn rí nira kí ló dé àwọn òbí wọn dá nígbà tí wọn bẹ láyé mi wọn lọmọlúwà ni wọn lẹsìn wọn níjọba nìyàn wọ́n níwà dáadáa wọ́n pòfin ọlọ́run mọ́ ń dá gbogbo àwọn ọmọlẹ́yìn ikú àwọn òbí ọbẹ̀ náà lè kóra nípa. torí ẹ̀ anabi sallallahu ó ní ẹ̀rí jìbìrì ìlú kò dákẹ́ o gbogbo gbà ó kàn ó rán létí mi ni nípa ìwọ̀n alábàágbé ìbálábàágbé lò dáadáa tó fi lérò pé àbí yóò sọ yóò mú ayé alábàágbé gan yóò gbà nínú ogún rẹ̀. وقالوا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا طبخت مرقة فأكثر معها وتعهد جيرانك رواه مسلم وفي رواية له عن أبي ذر قال إن خليلي صلى الله عليه وسلم أوصاني إذا تبغت مرقى فأكثر معها ثم انظر على بيتي من جيرانك فأصبهم منها بمعروف النبي صلى الله عليه وسلم أوصفه أبو ذر أبو ذر البصاري رضي الله تعالى عنه النبي أبو ذر يا أبا ذر ìdàtọ̀ báfta mọ́rakàtàn tó bá gbóúnjẹ léná ẹ gbọ́ mọ́rakọ̀ ìran kan nínú oúnjẹ tó máa ń jẹ lílànà ọlọ́gbọ́wá nù wọ́n yẹ jẹ́ tútù wọ́n máa ń sè é nì àsùnjẹ ni ìyẹn ni oúnjẹ tí yẹn máa ń sè tí yẹn máa ń jẹ àdàgbà ni tẹ́ ẹ bá gbélé náà fa àkìsìn máa hà ẹ̀sìn púpọ̀ ẹ̀yìn kírísì omi rẹ̀ bí àpẹẹrẹ tí nàbá tó tọ̀ ẹ bá gbómi àmàlà léná ẹ̀dí ó pọ̀ ẹ bá gbómi ẹ̀bà léná ẹ̀dí ó pọ̀ wàtá àdìjì rọ́nà tó bá ti wá délé ẹ̀mú nínú ẹ̀ fún àwọn alábàgbé yìí ẹ̀mú nínú ẹ̀ fún àwọn alábàgbé yìí nígbà bàbá mi àbúdá rẹ̀ mi ìnà khalili ó ní ọ̀rí mi ààyò mi muhammad sallallahu alaihi wa sallam àwòsọ́ọ̀nì ó sì kìlọ̀ fún mi pẹ́nàbí ní ìdá tabak mọ́rọ̀ kan fa'ak ṣèlú máa àhà tí tó bá gbóúnjẹ ilé náà kóhun lékún omi rẹ̀ fún àǹfààní alábàgbé tó mọ̀ gbòòrò alábẹ́ ti mi jọ̀rọ̀nic tó bá ti wá délẹ̀ kó wá wò nínú àwọn alábàgbé rẹ̀ fa'asùn mi ní àrímárùfin ẹni tí ò bá ní tí ó jẹ fún un nínú ẹ bí máa rúfin pẹ̀lú tí wọn náà mọ̀ ní pé déédéé pé wọ́n fúnyàn ló ń jẹ ìdánsì bẹ́ẹ̀ ni ẹ gbọ́ láti ọ̀rẹ́ ká tó ṣàkíyèsí dáadáa ni ẹ á mú ìrẹsì tútù ẹ kọ́ọ̀pù kan ẹ̀kẹ́lẹ́ tó ń pè agolo kan ló wá fún alábàágbé rẹ̀ jẹ́ gbé ọkọ̀ ìyàwó ọmọ mẹ́rin ni wọ́n agolo méjì kan wọ́n bèèrè ọ̀dọ̀ kí ló rù débẹ̀ gàngàn kí ni ọ̀gá rù débẹ̀ <laughs> kí ló rù eléyìí ti máa rú kò sẹ́ni tí wọ́n fẹ́ fọ̀rọ̀ lọ tí wọ́n ní dé ẹlẹ́bi wọ́n á dé ẹlẹ́bi agolo méjì kan àbí tó tó kéré sí i àbá bí síbí síbí rẹ ti tù síbí kan torí tí náà ni mo fẹ́ pé wà lábàgbé kí ni wọ́n yè bọ̀ níbo ni wọ́n kì í bọ̀ àmọ́ tá a bá fún wọn ní ìtọ́jú pé tọ̀ kò sẹ́ni tó rí kò sẹ́ni tó gbọ́n pẹ̀ tí ò ní pé ìtafà yìí lágbára ló ṣe so clear so a ní ìdí máa a àmọ́ wo àwùjọ bàbá ṣe dáadáa sálábà gbé àwọ àwùjọ àpẹẹrẹ mi ẹja ẹja panla wá gé sọ́nà mẹ́fà wá mẹ́yọ̀ kan nínú tó géwì ẹ́ wọ́n ní kọ́lọ́ gbé fún àbú táwọ́fíkà àbú táwọ́fíkà sì nìyí ìyá táwọ́fíkà ń bẹ sáfíkà náà ń bẹ àtàbúrò àtẹ̀gbọ́n rẹ̀ wọ́n yẹ pé <laughs> ẹja kan kí ẹja kan ló wá nígbà lọ fún wọn wọ́n gbé àṣọ́bí ṣóògùn ni <laughs> ṣóògùn ní tuntun ó ti sọ táwọn èèyàn ní gbọ́ pé ó lágbára àti lè ṣe ìlẹ̀ tó bá dìgbà dé lọ́lọ́ba mú agbára wa o lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ. so bí máa rúùf dáadáa ti sọ ni ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá lè máa rò ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni wọ́n rẹ̀ japani kan tó bá fún wọn lẹ́yọ̀ kan ó fún olórí ibi ẹyọ̀ kan kò sẹ́ni tó sọ pé kíní bẹ́ẹ̀ ni bàbá ìyá ọmọ mẹ́rin ó fún wọn ní agolo dèbí kàtàn kò sẹ́ni tó sọ̀rọ̀ èyí tó sọ̀rọ̀ bàbá ìyá ọmọ mẹ́rin ó fún wọn ní spaghetti ìbá eh, kan kò sẹ́ni tí ó sọ̀rọ̀ eléyìí ni ó bá orúfù ó bá orúfù lọ ó lọ papọ̀ tó yẹ máa ń wo bẹ́ẹ̀ táyà nígbà tó rájá lóúnjẹ tán ìrẹsì tí ẹbí ti délẹ̀ wá búrẹ́sì ọ̀hún sí kékeré nígbà yìí ló bá pọ̀ bẹ́ẹ̀ sí kékeré tó ti máa ń lé gbósù méjì mẹ́ta mẹ́rin ó ti tán wọn lè máa ń gbé fún àbúrò lágbájá ẹ̀ ah ewúrẹ́lẹ̀ tí ó ń rúbọ ni <laughs> àbí kí ni bí ń ṣe torí pé lẹ́yìn ni kò bá láwọn àwùjọ mi ó lè lọ bẹ́ẹ̀ o ó lè lọ láwọn àwùjọ mi o àmọ́ láwùjọ tó bá ti wà tí ò bá ti lọ bẹ́ẹ̀ àìsàn yẹn ṣe dáadáa ìdá àmọ́ fi ṣe dáadáa láwùjọ tá a bá wà yóò jẹ́ ní sí àwùjọ wa ní tó kà fún dáadáa ó lọ ọdẹ ó wá ra kan fáláwà gbé rẹ̀ kí ló ra fún wọn bàtà ẹsẹ̀ kan ṣe pé kò bá làákà yìí àwùjọ bòmí ó lè wúlò àmọ́ lẹ yorùbá fúnra wọn nígbà kò dẹ̀ sẹ́ni tí ó bọ̀ sí tó ń lálàjẹ́ pé ah wá ó dẹ̀ ní ó sọ pé o fẹ́ lu arísìkì wọn wọ́n tún ṣe sọ ní ìfún ọ kò bá làkà yìí kò bá mú torí ẹ̀ nígbà mi ẹ̀rì nígbà mi ká bá ara ẹran léyà ẹlẹ́yìn ìjọba fún mi kí wọ́n ẹ̀ ah àbá níta fún mi nìyí àwọn alágbètò òun náà nígbà lọ́hùn ni gbà ń bí gbà lọ́hùn ni tó bá fún ní jẹ́ gbogbo ju òkèlè kan lọ báyìí yóò ju ẹnu báyìí kì í sí ẹnu ẹran kan lókun yóò gbà náà gbọ́n máa gbà ní òun sì lọ gbà lọ́dọ̀ aláàjì bankole aláàjì àrẹ̀mú aláàjì olúwa nísọlá yóò lọ gbà káàkiri òun gan mọ̀ bẹ́ẹ̀ àmọ́ dírẹ́fù ti tẹ nìkan ló fẹ́ jókòó sí ẹ̀rọ àfùn ẹ̀ gómìnà bàdánà gáàsì nísìnyí yóò wo tó fẹ́ sí yóò wo tó fẹ́ sí bàbá sì lo iná nẹ́pà àwọn òtẹ́fẹ́ gbélé náà wọ́n á fún yàn ní ẹran ẹran ẹran òkèlè kan ní tútù wọ́n á fún yóò àtúrò ilé ìgbé gáàsì kan náà so yẹn máa wo àtúnwò ẹrù àwò ìbálò láàrin ara wa kí ni àwọn nǹkan tá a máa fi ń lò pé ẹni yìí ó ṣe dáadáa sí wa ẹni yìí ó ṣe tó dáa ẹni yìí ó pọn wa lé a máa wò ó kókó ọ̀rọ̀ náà ni wípé àìyé jẹun lókè moyó tálábàgbé wa sì ní débi sì ń pa a máa bẹ nínú àwọn alábàgbé táàrà ó mọ ni wọ́n tí wọ́n sì ní sọ fún ọ tí wọ́n sì ní jẹ́ kó mọ̀ tí wọ́n bá ti fura mọ̀ wípé a kò fura pé tukudi tukudi ò ló jẹ́ lé ṣókùdì gbogbo ìgbàlẹ́mọ̀ gbọ́ orí yẹn pò pa pò pa láti di oṣù kan jù kò sí orí yẹn láti bí igi nínú ọgbà ọmọ rẹ̀ gbogbo mọ́tàn ó sì pa lọ́lọ́ tó bá ti fura bẹ́ẹ̀ tó bá ní oṣù mẹ́wàá lé fún wọn lẹ́yọ̀ kan ìyẹn ò ní tọ́lọ́ tó mọ́ bùkún ọ. wọ́n lọ́ problem ta ní nàìjíríà nìyẹn o problem ta ní nàìjíríà nìyẹn kò sẹ́ńtọ́ lọ́rùn ò sí fún nínú ọmọ nìyẹn a lè ní tó ètò àmọ́ká lọ́lọ́run ò sí fún wa babaláàbò sí dáa fi ń bọ́ lọ́wọ́ bá lónìí lọ́lọ́ ìná náà pàbẹ lọ́wọ́ wa njẹ́ ó kàn ká lágbára ẹ̀ àmọ́ nága mú ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tèmi ń tèmi tèmi tèmi tèmi tèmi kò mú bẹ́ẹ̀ wọ́n láì kò mú bẹ́ẹ̀. Wa kàn síbẹ̀ ẹlòmíì náà máa tutù yẹn torí wọn bá tó ní níyẹn ni ẹlòmíì ò ní tó o bẹ́ẹ̀ ni nítòsí ní nìyẹn ẹlòmíì ní ju ọ tó bá ti wá fún abẹ nìkan nínú àwọn mọ̀lẹ́bí nínú àwọn alábàgbé nínú àwọn ni wọn wá bọ́ ọ ni at least èyí ó jẹ ó wà lọ́la kan ń bẹ nítorí wọn ó jẹ nísìnyí ló ń wá kí ló

yálà mùsùlùmí ni kẹfìrí ni ó ṣẹ̀ṣẹ̀ ni ẹ́ ọmọ ìyá rẹ ni ọmọ bàbá rẹ ni ó mọ́rí ni ẹ̀ tán níbi kankan tán ni ó ní dènà lọ́wọ́ rẹ níbi tí kò lè tán lọ́wọ́ tó bá ti lágbára ẹ̀ bẹ́ẹ̀ ni mọ́ orí lọ́rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni mọ̀ ọ̀sán ti sọ̀dà tọ́tún mi mẹ́ẹ̀lì bá a bá fi ń tọrẹ tó kò lè fasábàbí kí dúkìá wa ọrọ̀ wa ó dínkù lọ́dọ̀ ọlọ́run àmọ́pọ̀lọpọ̀ wa capitalism capitalist òní wa ìtumọ̀ ẹni wípé ihun tí mo fẹ́ ihun tí ń bẹ lọ́wọ́ mi òun ni tètè mi òun ni màá fi ráǹfààní tí mo fẹ́ ihun tí ń bẹ lọ́wọ́ mi tèmi ni òun ni màá fi rí àǹfààní tí mo fẹ́ àgbẹ̀mí lọ́nà àwa pààyè wa sọ wá di. ahụ òṣèlú muhammad sallallahu alayhi wa sallam oní bá ya buna ádámà ọlọ́run ẹ̀yọ̀ máa dámà amfik amfik nínú tó wọn náà fún yín ẹ̀nà níwẹ̀ pẹ̀lú mi tí ò ní yóò ń fàkó àlẹ́ yìí òun ọlọ́run náà náà lè wọlé ó di ọwọ́ mọ̀ nǹkan ẹ tó di ọwọ́ mọ̀ nǹkan kò lè rọ́wọ́ yẹn kó fi gbà mí àìbẹ́ẹ̀ kọ́ni ó di ọwọ́ mọ̀ báyìí ó fọ ọwọ́ mọ̀ ó lè rọ́wọ́ yẹn fi gbà nǹkan mi wọn náà practice it ó ní ó lè di ọwọ́ mọ̀ yẹn sílẹ̀ ìsílẹ̀ sílẹ̀ ìsílẹ̀ àwọn anìkò ìgbà bóòlù ìrẹ́gbà it's not possible wọ́n yà ní kò gbà tó o bá dẹ̀ yàwọ́ ẹ́. ó lè rí gbà ó wá dúró yá fi yẹn sọ fún wa nìyẹn o ọlọ́run ni amfik ọlọ́run ni ẹ̀ná nínú tó ọlọ́run bá fún yìí yóò fa kó wa lẹ́yìn wọn nà lẹ́yìn lórí owó ní rọmọdán tó o jẹ́ mùsùlùmí ebi ń pẹ́ ní rọmọdán afẹ́lẹ́ ebi ń yọ kúrò o lè má tó wù o. ẹ̀yà tòlótòló ló wú ọjẹ́ àbí pẹ́pẹ́ àbá wú o lè má rí jẹun àmọ́ Ramadan tó lọ yá ebi náà pa mí gan o á ní irọ́ ló máa ń pa gan o irọ́ ló pa ìdí pawọ́ ṣé inú ilẹ̀ ló ti gbà wẹ́ni àbínú sọ́nà ẹ́ ẹ̀rọ ọ̀yàn ti náwó ẹjọ́ lọ fifty million lórí kí ni ó ń dáná jẹ ẹ tàá fi ìdájí títí alẹ́ táwọn olùrùn kódà ẹni tó lóúnjẹ ńlé tó ń gbóúnjẹ ẹni tó ní tó dẹ̀ tó ń gbóúnjẹ ìwà ọmọ wa kéékèèké náà báwẹ̀ gbogbo mọ́ṣáláṣí ẹ̀sìn wọn rí ó mọ owó ni àwọn alágbàríkà wọn lóúnjẹ ńlé o wọn lọ mọ́ṣáláṣí yé wọn gbà kókó wọn kó mi wọn lọ bí wọn gba jọlọ́ọ̀fù wọn kó mi wọn lọ sí wọ́n lọ gba zobo àti búrẹ́dì wọ́n sùn gómìnà wọ́n sùn lọ wọ́n wá gba gbogbo ẹ̀ wọ́n sì jẹ gbogbo ẹ̀ nígbà ọmọ kékèké ẹ̀ tó lóbi tí ó gbọ́ bókátà rẹ̀ bá kú gbogbo eléyìí dáadáa nìyí wọ́n tó ẹ́ pẹ́tọ̀ wá sí bàlágà nìyí ò lẹ́ni tó gbọ́ bókátà rẹ̀ wá lébi ń kọ́ ara bóyá ò sọ pé kódà kò sọ kó ní kìrìsìtẹ́nì ni ọ́ ó gbóúnjẹ àìmọ ibo tó wá gbóúnjẹ ní ìrà àìmọ ẹmọ pásítọ̀ tá a gbóúnjẹ àbí ẹ̀yìn tí èdè mùsùlùmí ó dámọ̀ ah you no be muslim papa no i be muslim my name is eh, ibrahim wọ́n ti mú kókó tí ó mú wẹ̀ ẹ̀ ibrahim àbí àwọn ọ̀dọ́ wọn no papa you no be muslim o na tukuti na pa na man na na pastor son don lie don lie don lie tell me the truth. Eh, true, true. I'm not a Muslim. I'll be Chikudi. Now, why you lie? I want to. Yóò kún jẹ náà ni. Yóò kún jẹ. Yóò rí gbàngbò mi, yóò rí gbà mí ní ìlú. Àìmọ̀ ẹ̀jẹ̀ pé wọ́n gbóúnjẹ tán. Kódà lọ́sùn bàtà balẹ̀ sí ní fún wọn lọ́sàn. Wọ́n á sì bọ́ bẹ́ẹ̀, wọ́n sì máa jẹ́. À ìbálẹ̀ ilẹ̀ ìgbàlẹ̀ jáde sínú ni. Wọ́n ti jẹ tán báyìí, wọ́n kàn dúkélẹ̀. Ẹ wo lára tí islam sọ fún wa nìyẹn pé ànífẹ́ mùsùlùmí àì máa jẹ́ kí alábàgbé wa fún wà nínú ìrònú nínú ìbànújẹ́ títí bá ń dùn ó gbọ́dọ̀ mọ dùn wá títí bá ń ta ó gbọ́dọ̀ ta wá títí bá ń kàn légbò ó gbọ́dọ̀ kàn náà légbò ìdùnnú rẹ̀ fi ti ayọ̀ rẹ̀ ayọ̀ wa ó gbọ́dọ̀ ní yẹn gbogbo jẹ́ mùsùlùmí àtọ yìí pé gbogbo tó ń bẹ́lẹ̀ ẹ̀rẹ́ ni kó fáwọn alábàágbé rẹ̀ rárá àti tó bá ní ẹ̀tọ́ ká sọ yìí ẹ̀kọ̀ọ̀kan bọ́nà bá ní kó máa ṣe yóò dàbí ẹni pé òun ṣe lójoojúmọ́ ni ẹ̀gbọ́n mi yé tó dàbí pé ẹ̀kan lóṣù ló mọ́ láǹfààní àti àtìtì àwọn èèyàn tó bá ti gba sálárì bẹ́ẹ̀ ni ìjọba ń rìn rẹ̀ ìgbà ìṣòwò àfáàrọ tá a bá ti bẹ́ẹ̀ oṣù oṣù oṣù oṣù nínú kí ni oṣù wọn á ní àfàdà dá mi gbogbo gbà gbogbo gbà ló máa pè é owó sọ di gíní owó sọ di ojoojúmọ́ fún ọ. ìdí alẹ́ mi nìyẹn ẹ fìjọba alẹ́ ẹ dàpọ̀ ẹ fìjọba alẹ́ ìjọba kọ́ ló dá wa à ń bẹ lábẹ́ ìjọba ni àwọn kan ni wọ́n dá wa ó mọ̀ tún máa ń bẹ ni à ń bẹ lábẹ́ wọn ẹni tó dá wa gangan lọ́lọ́run bọ́lọ̀n bá wa pèsè fún ìwọ ẹ ìwọ ìwọ ìwọ bọ́lọ̀n bá ti pèsè fún ọ máa rántí àwọn tọ́lọ́run ò pèsè fún má bá wọn kọ orin tí àwọn èèyàn àwọn tọ́lọ́run ò tún pèsè fún orin tí wọ́n ń kọ má bá wọn kọ́ ah ẹni tó ṣàmù àìfà rò ní nàìjíríà yìí ti wá ẹwù gbogbo ìkẹsìn kankan rárá gbogbo kan dàrú ni oṣù mẹ́jọ bẹ lákàtì ẹ̀ aláhàkùnrin wàláhà ń ṣàbòsí fọlọ́run à ń ṣe àbùsí fún ọlọ́run ẹlẹ́mí ò nílé ẹlẹ́mí ò ní mọ̀ kó ti pọ́lí wo mọ̀ wò bí ẹni tí nínú àìrí jẹ́ àìrí náà ti ti yẹ ó mọ̀ tó àfi ti yẹ o sì mọ̀ pé wọ́n ti jẹ́ tẹ́nàntì bẹ́ẹ̀ ló sì ń láńlọ́ọ̀dù ni àwọn ọmọ òun ìjà ẹ̀ nígbà á ní ilé ìbá fún gbogbo lé ló ṣá gbogbo ẹjọ́ ọmọ mo ní kí wọ́n pè é ah o ṣe wọn sáà ní gbígbẹ́ mo tọ́jú wọn náà ọmọ àgbọ̀dọ̀ ní ilé ní ládùúgbò ká má ṣe dáadáa sí yìí àgbọ̀dọ̀ ní ilé ilé lé ká má ṣe dáadáa sí yìí àgbàlagbà ní yìí ìyá àwọn ọmọlẹ́jẹ́ ọmọlẹ́jẹ́ fún yìí ìyá tí wọ́n fojú wò pé <laughs> ó nílò ìrànlọ́wọ́ ìyá bá kú ó sì ìrànlọ́wọ́ nígbà tí ìyá kú wọ́n á ṣe wá mọ̀ ẹ́ pé ẹ́stéètì kan tó wà níbì kan ẹ́ ìyá lónìí àtọ́nà kó dárí jù wájà náà ọ̀nà àtọ́nà kó dárí jù aburú yẹn pọ̀ láwùjọ wa bọ̀ ká máa ká máa appreciate orí ọlọ́run lára wa torí pé à ń wò pé ìjọba ò ṣe dáadáa bí ìjọba ò bá ṣe dáadáa ọlọ́run á máa ṣe dáadáa ọlọ́run ṣe dáadáa fún ọ ọlọ́run gbàdúrà rẹ wọ́n bọ̀ ọkọ̀ orin tí wọ́n ń kọ̀ mọ́ jọ́ọ̀jì ìlú jọ́ọ̀jì ara rẹ ó gbọ́ ara rẹ ni kó jọ́ọ̀jì pé alhamdulilah last year mi yàtọ̀ sí this year last month mi yàtọ̀ sí this month alhamdulilah ah ọdún tó lọ ọdún tí yàtọ̀ sí ah ọlọ́run dúpẹ́ o wọ́n á wò pé epo wọn epo wọn tẹ epo one thousand four one thousand three ah. ọlọ́pẹ́ ṣàánú wa nípa nàìjíríà tí wọ́n wáyé tí wọ́n fáyé wà bèbí ìjà nàìjíríà mọ́ sáré ìrọ́sì ni bí ìtì ẹ̀kọ́. anábìwá muhammad sallallahu alayhi wa sallama nínú xariṣà àbí òré ra ọjọ́ rẹ̀ nàbí yẹ sallallahu alayhi wa sallam qaal wàlláhi la yumin xariṣ nan wàlláhi la yumin wàlláhi la yumin kí ilà ìrìnnà yà rasulullah. قال الذي لا يأمن جاره بضائقه حديث من إليه أنا من والله لا يؤمن أنا من يبقى إيماني كوكيو ààrẹ sọ pé ò ní mọ́ ní o tó bá ti tú báwọn ó ti tú ní tú àwọn kàwárì jìnnà àwọn apani àwọn agbẹnupa láàyò mẹ́nu ò ní mọ́ ní rárá bá ti lè tú bẹ́ẹ̀ wàtàwọn boko haram àwọn icc ẹbí ní orí kan náà nìkan sọ̀rọ̀ yìí nítorí wàá tó ń tó gbọ́ láàyè ní ilẹ̀ yìí ìmọ̀ọ́nì rẹ̀ ò pé ló sọ kí nǹkan má pé ó yàtọ̀ sí pé kò sí rárá bí a lè fi wọn ti mọ́ kí inú yorùbá yóò yé yorùbá yóò dé òkè wọn ní òfin ah, sọkùnrin yóò fi sọkùnrin kẹ́nìkan wọn ní òfin ah, pàláyò òfin sọkùnrin ọkùnrin wí ah tẹ fún mi lè ṣe ìyún lẹ́sọ̀ èdè èbì àmọ́lẹ̀ máa ọkùnrin tí mo tún obìnrin wá ní mí ni ọkùnrin náà ní ní àwọn lọ́kùnrin ọ̀tọ̀ ni pé èèyàn ò pé ní nǹkan kò ní ò pé ní nǹkan ó fọ́nka nítorí ní imani kìí ṣe ọ̀kan so ẹni bá ti ní aslul imani tàǹpẹ̀ ní láìláha ìmọ̀mọ́ muhammadu rasulullah lórí ọkàn lórí ahán lórí ọkàn lórí ahán àti ẹni ẹni yìí ti ní imani gbogbo àti wá ń pọ̀ fún ọlọ́run bá mọ́ imani ó mọ dàgbà yóò mọ lékè. lórí ọkàn lórí ahọ́n lórí kèrékè ara sí sípẹ́ ẹnìyẹn nìyí ó wá ṣàbùrú fẹ́nìkejì ìmọ̀nì dínkù àlò dínkù ni àní sọ pé ẹnìyẹn ń kọ́ kò ní ìmọ̀nì kò ní ìmọ̀nì àṣẹ ìmọ̀nì ti bọ́ fún àárín àní sọ lẹ́yìn so wàlọ́yì láàyè mínú láàyè mínú wàlọ́yì láàyè mínú anábìnrin. ìmánì rò pé o ìmánì rò pé o ìmánì rò pé o kí láyà Rasulullah wọ́n ní òjijì ọlọ́run ta ló ń tàn wọ́n wọ́n ní alẹ́ ti láyà mẹ́nu bàwá òun pé àwọn aburú ọwọ́ rẹ̀ ara rẹ̀ alábàágbé rẹ̀ kò sórí ìkúrò mbẹ́ ẹni kí wọ́n fi aburú rẹ̀ ó fi ń kan alábàágbé rẹ̀ wúrẹ́ níbẹ̀ ìmọ̀ni rò pé tòótú bó ṣe ń kírun tó ń gba ọ̀rẹ́ tó ń pòfin ọlọ́run bá ń mọ́ ìmọ̀ni rò pé torí pé lára tí máa ń jẹ́ kí máa èèyàn pé òun náà ni aburú ẹnu rẹ̀ mọ́ fi han alábàágbé rẹ̀ lẹ́nu mọ́ jẹ́ kí aburú rẹ̀ aburú ẹnu aburú ara aburú abẹ́ gbogbo aburú tó bá ní lára wọ́n fi kan alábàágbé rẹ̀ ó mọ̀rọ̀ sọ o mẹ olẹ́bí ebú àwọn kan wà báwọn wọn náà fún ọ lẹ́bùn ẹ̀ ẹ̀bùn ni o wọn bá búyàn báyìí jẹ mọ́ wọn máa búyàn ní john máa lọ ronú lọ kó sódò bẹ́ẹ̀ ni àwọn kan bẹ bẹ́ẹ̀ rùn pápá lọ nílùú òkè bí wọn ti gbọ́ yorùbá dáadáa wọn kú ẹ̀ lórí pé ó fẹ́ lè máa gbẹ lórí ìdúró. kí ègúlì tó bá rí bẹ́ẹ̀ tó gbogbo èébù rẹ gbé lọ́ta aburú ni o àwọn aráàtọ̀ náà nídìí ẹ o kàkà tí ó máa fi ara ní alábàágbé rẹ máa gbé lọ́ta máa gbé lọ́ta àìjẹ́ bẹ́ẹ̀ tó kan alábàágbé rẹ nìyí ni ó ṣe ọlọ́run gidi gan ni ká ní alábàágbé wa lára ẹ̀ṣẹ̀ rẹ̀ ìjìyà rẹ̀ ó pọ̀ ju ká ní aláàtà lára lọ. lórí ní ọ̀rọ̀ mi anábì sallallahu alaihi wasallam anábì ní ẹ̀rẹ́ ní tí aláburú ẹ̀dá jù ó lẹ́ni tí ó ṣe dìnnà dìnnà ìbálò lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ níbálò ọkùnrin lọ́nà tí ò lẹ́tọ̀ọ́. ó ṣe dìná pẹ̀lú ìyàwó alábàgbé rẹ̀ sínú ọ̀dà o haramu ní sinna àìṣe tọ̀ ó wá ti bí lọ ghana ó ti bí lọ kánò ó lọ sí sinna haramu ni ìjìyà ń bẹ tó nípọn ẹ̀ṣẹ́ ńlá ni àmọ́ wọ́n gbọ́n mọ̀ pé ọkàn balẹ̀ díẹ̀ sọ́dọ̀ àwọn ilé ìsìn ó lọ sí sinna ẹni ó ti bá ṣe sùn náà òní máa rí ọkọ rẹ̀ ẹni máa ríra àmọ́ tó ṣe lẹ́ láburú tí ò dá ni ó ń bẹ́lẹ̀ tó tọrọ tó síbá lá lè lórí wọ́n rá sí pé wọ́n gbé room one family dey gbé room two ó wá ṣe sùn pẹ̀lú ìyàwó ẹni tó ń gbé room two ṣe sùn pẹ̀lú ẹ̀ ah orí ibu tó ju orí ibu lọ ni ìjìyà tó bẹ́ẹ̀ ó jìyà tó ó ju kéèyàn lọ sí ṣìnà tàbí tó tó ẹgbẹ́ ṣìnà ni ọ́ tó kọ̀ tó fẹ́ sọ́ra rẹ kúrò níbi ṣìnà ṣìnà rẹ gbé jìnà mọ́tò lọ sí <coughs> orí ibú rẹ tó fúyẹ́ ju wípé wọ́n á fi ṣìnà rẹ òun ṣe nínú lélọ̀ subhanallah ẹ ti bá àwọn ṣìnà lóòótọ́ wọ́n máa ń dínà àwọn gánmọ̀ ọmọ ń jìnà torí ẹ̀ gbogbo tó bá ti jẹ́ aburú tí máa ń bẹ lára wa a máa dáàbò bo alábàgbé wa a gbọ́dọ̀ jẹ́ kí ọwọ́ wa ẹnu wa oríkèéríkèé ara wa dúkìá wa kó kó nira bá alábàgbé wa dánábì sọ fún wa nù tòfìlì láàyò mìíràn nínú ẹgbẹ́ mi òní láyé àdókòlù jẹ́ nẹ́ta orílẹ̀-èdè sì bá ti tún ni pé láyà dẹ̀ kólú jẹ́nẹ́tà ó ní wọ àlùjẹ́nà ní bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ táwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ bá ń wọ̀ ọ́ nínú tí ó ṣokùnfà tí ó dèní mọ́lẹ̀ táà ní bá ń wọ àlùjẹ́nà ní bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ òun lélẹ́ yìí o kí ni ganan mọ́lẹ̀ ayé àmọ́nú járuhu bàwọn àyàkà ẹni tí àwọn alábàágbé rẹ̀ wọn ò rí ìdáàbòbò wọn ò rí ìfọ̀kànbalẹ̀ níbi aburú ara ẹni yẹn yẹn ní pé ẹni yẹn nìyí wèrèdí bẹ lórí ẹ tó yẹ kó yẹ kó rù lọ síta kó lọ fa wèrè níta kó lọ fa wèrè nígboro àwọn ará ilé rẹ ló ń bá fa wèrè àìsè báwọn ní ẹ bá ní wèrè lórí ìyẹn máa ń lọ lọ́jà rẹ̀ ní ọjà wèrè náà ni àyè máa ń dáná nínú ilé ọ̀hún yóò sà ọ ilé ayé sùn ọ o lè gbà nínú ìlera tó níbi bùkátà wọn kò sẹ́ni tí ó súnmọ́ ẹ̀ kò sẹ́ni tí ó súnmọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n nìkan ni ló ranjú mẹ́lẹ̀ ló ranjú mọ́tàn ló ń da ojú ẹrú omi eléyìí ó ń lu tọ́ omi ká lò kó súnmọ́ ẹ̀ tàbí wọ́n jìnà sí ẹ wọ́n bá dẹ̀ fi jìnà sí ẹ ni wọ́n ní fún un lè dáyé gbé tó ẹ ti dùn pé tó bá ti wọ́n bá lò tẹ́ ti jọ́ papọ̀ ló mọ́ ni lára ilé ayé sùn wọ̀ náà wàláì ilé ayé sùn yàn yóò sùn yàn ọlọ́run ò dá ọmọ ènìyàn ní aládàáṣe àlìsáànù mọ̀dánìzù bíi tọ́bìrì ọmọ èèyàn naturally ọlọ́run dá wa ní kíni ká wà papọ̀ pẹ̀lú èèyàn ẹgbẹ́ wa ni. ó kéré bímọ bó lè ṣe bí gan lórí ìyàwó ẹ ni ó ti hàn lé mọ ó ti lúlùkulù ó ti fọ́gimọ lórí òfin rí yẹn kankan ìwọ nìkan náà ni gbogbo aburú yẹn ẹni bá ti wà pẹ̀lú ẹ̀ òun ló fi ń kàn síbẹ̀ tí ó ṣe sùúrù fún ọ ló bá bímọ ṣé ìwà àti ìyàwó ẹlẹ́dẹ̀ẹ́ òkú mọ̀ sọ fún mi wọ́n máa kí ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ náà ní wàhálà ẹ̀rẹ̀ ní máa kí ni máa kí ah, ni fẹ́nibọ́dì ní fẹ́nibọ́dì à gbére lẹ́rí ẹni ẹ́ ọlọ́ọ̀dọ́ mi ènìyàn bẹ́ẹ̀ tó bí yẹn bá ní ìwà àbàjẹ́ lọ́wọ́ tó ní aburú lára tó ní ọ̀rọ̀ burúkú lẹ́nu tó ní ìṣe tí ò dáa ó pamọ́ fún alábàágbé rẹ̀ mọ́fì ni alábàágbé rẹ̀ mọ́fì ni wọ́n lára bó ṣe wọlé fún mọ́ wàá rù lọ ta wàá rù lọ jìnnàjìnnà bá a ṣe máa ṣe nìyẹn gẹ́gẹ́ bí mùsùlùmí onígbàgbọ́ òdodo. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحكرن جارة لجارتها ولو فرسن شاة anábì sallallahu alayhi wa sallama inú ọ̀rọ̀ mi anábì ni ya nisa al-muslimat anábì ni ó kàn yín o ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ̀yin alájà ẹ̀yin sisters ẹ̀yin umus ẹ̀yin obìnrin mùsùlùmí tó bá dé ilé sọ fún ìyàwó rẹ̀ anábì rẹ̀ ó rẹ̀ sí i anábìrin yá lè sá alimusliman ó lẹ́yìn obìnrin mùsùlùmí láàtà kìrọ̀ nàjàrọ̀ tó lè jàrọ̀ ti hà wàhálà ọ̀fẹ́rẹ́ ti nà ṣáà anábìrin ẹ má kéré ẹ̀yin obìnrin máa bọ́ ẹ má kéré dáadáa tẹ́ bá obìnrin mi lò má kéré dáadáa tí wàá fi bá obìnrin nílò obìnrin míì ni ó lè jẹ́ mùsùlùmí obìnrin míì ni ó lè jẹ́ kẹfẹ́rí bẹ́ẹ̀ ni ó lè jára lu yí ó lè mọ́ jára lu yí arábìnrin mọ́ fojú kéré tó fi bá a lò wà láwọn fèrèsínà ṣá fèrèsínà ṣá kò bá ju pátákó ẹ̀sìn lọ tó ẹ pé n tó fi bá obìnrin yẹn lò dáadáa ni fi lé e lọ́wọ́ kí ni ìtumọ̀ ẹ̀ dáná bí n sọ̀rọ̀ náà ni wípé ẹ̀yin obìnrin bó ṣe lè kó kiri mọ́ ẹ máa ṣe dáadáa táwọn alábàágbé yín wọ́n wá béèrè iyọ̀ lọ́wọ́ rẹ̀ mọ́nà dúmọ̀ ẹ̀yin ò ní yọ̀ lẹ́nu ẹ̀yin ní yọ̀ lẹ́nu ṣé dáàbì ní òtí dé ọkọ̀ yóò rẹ̀ wá lẹ́nu tí wọ́n sì gbowó oṣù ni ah! kí ló lè débẹ̀ wọ́n béèrè iyọ̀ ó ń sọ fún wọn sì gbowó oṣù èwo ń tiẹ́ èyí tó wà nílé ìwọ ló ra ni ó dàbí ẹ pé wọn náà ló ra tọ́lá àwọn obìnrin yìí àwọn tó wọn kéékèèké pẹ́pẹ́ yìí wọ́n máa ń fojú kéré ẹ̀ ẹ̀dàkùnṣe ẹni magi lé magi dájú ìní ẹ̀jẹ̀jẹ̀ sọ̀rọ̀ ìní náà ni à ẹ̀dàkùn tí mo bẹ́ẹ̀ mo lè rí bí ọ̀tá ẹ̀tọ́ mẹ́rin ẹ̀dàkùn àrùn mi lánàá ni ẹ̀dàkùn kò sí ògọ́ ló rà á lé o. ọkọ̀ tó sì rà létí nìyí kò kára ẹ̀gbọ́ kò o kò sí pàápàá jùlọ tá bá ti ní ìtakòròsọ sọ́lá ara wọn láti pàdé ìdí odò ẹ gbẹ ó sátútù lé àwọn máa sábà máa ń dì mú máa fà á máa fojú kéré dáadáa tó yẹ kó ṣe ẹlẹ́kùn nínú ọ̀bẹ́ amórí ti lọ́bẹ̀ kò sí ẹjọ́ nínú ọ̀bẹ́ kò sí ah ìdí ìbéèrè ẹ̀jú jẹ́ ti léèrè tán kò sí náà níbẹ̀ tó tara ni pé nígbà táwọn dẹ́dọ̀ ó tàbí sí ńlá àwọn ẹjọ́ wọ́n wò wó obìnrin máa ń dì mú torí ẹ̀ wo obìnrin mùsùlùmí amábìnrin láti àkẹ́dọ́ nàìjíríà tó lè jára sí ọ̀rọ̀ fọ́lú ní ṣáà wọ́n fi dáadáa tó yẹ kó ṣe sí obìnrin ẹgbẹ́ rẹ̀ mọ́ fojú kéré ẹ̀ kó dàbọ̀rẹ́ pé bá pa màálù gbogbo ẹran iye tí mẹ́lá mọ́ gbogbo ẹ̀ pátápátá lè jẹ tán àmọ́ pátákó màálù òun ló wà ńlẹ̀ bóyá pé yẹn náà ni ó wúlò fẹ́ ni yẹn nìyí fún un tó sọ bẹ́ẹ̀ ni pé ẹni jẹ́ ẹjọ́ dídí màálù ó yẹ tóbi tó nì ní tó wá kéré ní pátákó ẹ̀ sí tó bá ní kápá rẹ̀ fún un mọ́ fojú kéré dáadáa tó lè máa ṣe fún yẹn wọ́n lọ́hùn-ún nínú ọ̀rọ̀ mi ìyàwó àìsà rọ̀bí ọlọ́wọ́ tí wọ́n láàjì ránàbí ní látà kẹrànàbí lẹ́rì màárù fi ṣe hà dáadáa tá a máa ṣe sí ni ránàbí ní a máa fojú kiri ẹ̀ o wọlọ́ọ̀hì àìfojú kiri ẹ̀ dèbídò ẹ̀yọ̀ kan tí ẹ bá fún yẹn nígbà míì a máa ṣiṣẹ́ ẹjú kẹ́ ní one naira náà bẹ́ẹ̀ bá fún ní fifty naira nígbà míì ṣiṣẹ́ lára ẹjú kẹ́ ní fifty naira náà. wọlọ́ọ̀lù yẹlẹ̀ mọ́ sínú foundation ìgbà míì ó wá sápẹ́rẹ́ níbi wípé ó lè mọ́ sí gangan lọ́wọ́ rẹ̀ wípé kó kàn tiẹ̀ rí yẹn kó tiẹ̀ kó kàn tiẹ̀ fún ẹ ní two hundred naira péré abundant naira o ra at least mo ẹ̀dàkùn káwá mọ́ rẹ̀ èèyàn kankan bó wà síse ẹni ẹni yìí ní tó lè bí sí lára kékeré kọ́ ẹni bá ṣe léyìn fún nìyí owó tán wọ́n dẹ̀ dàn tán fún yẹn nìyí ó tóbi lẹ́nu ẹ̀ ju nígbà yẹn nìyí ó tóbi lẹ́nu ẹ̀ ju túyàn lérò lọ oore gíngín oore gíngín oore kékeré jẹ̀mọ́ bọ́lọ́wọ́ bá sànyàn lẹ́sàn lórí ẹ̀ ní tí yóò lérò ló fi sànyàn lẹ́sàn tó láì rí àìfojú eh, kéré kò sọ fún ìyàwó ẹ̀ wá òun lọ́ra nǹkan sílé táwọn lébọ̀ wà fún mánéjà àwọn kan kéékèèké tí ò ní pa wá lára báwo lè gbàdá lọ́dọ̀ mi kò tó fún wọn tó máa bèèrè nǹkan tó bá fẹ́ ṣe bátan jẹ́ kí n mọ̀ gbídè ń pa wá o kódà dádì dádì dádì ọlọ́run òróró ní níbi àwọn òṣìṣẹ́ ládìgbà àwọn ọmọkùnrin ò tí ì jẹun obìnrin yẹn sọ fún ìyàwó ti ẹ bẹ́ẹ̀. ọlọ́run rí sálárì gbà pé so o sì ti gbọ́ kò sí tó pọ̀ jù fún ọ tí bá pọ̀ fọ rẹ̀ àbú ìyá alágbájá ó wà ní pálọ̀ ọ̀la ní sí ní ìrìnsí ìjọba pààrọ̀ mọ̀ bí a pẹ̀lú ní ọ̀dà tí ń ju ìrẹsì tí wọ́n sì fún un. àbú ìrẹsì fún un. bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá gbé ìnira ìnira kúrò fún mùsùlùmí ìnira kan nínú ìnira ayé ọlọ́run ó gbé ìnira kan nínú àlùkìyà náà ó gbé kúrò fún. والله في عون العبد ما كان العبد في عون أخيه والله ما mọ abẹ ní olùtìlẹ́yìn olùrànlọ́wọ́ olùkúnlọ́wọ́ lókùnbà tí ẹrú ọlọ́run náà bá ti ràn lọ́wọ́ ẹrú ọlọ́run ọba mi ó yẹ ká ṣe máa ronú nìyẹn àwa mùsùlùmí mùsùlùmí èyí já wọn àmọ́ lẹ́nìí ìyàlẹ́nu yóò máa jẹ́ fún yé ẹ bá rí mùsùlùmí tó ní ó ní síbẹ̀síbẹ̀ ahun ni kò mẹlòmíì bẹ́ẹ̀ bá bí yóò máa kanra ó lè máa ní ṣé mo ní ṣé mo ní kó má ní ni wọ́n se ni gbẹ́nìkan ní ìmọ̀láyé ti pọ̀ jù ó lè máa sípèrè ẹ̀ lórí pé àwọn láìtàn láì bí ní kankan ó sì ní owó lẹ́yìn ní kò bójú mu fún mùsùlùmí. wà á ní wọn rọ sọlọ náà sọlọ náà wà ní sọlọ kan àmàbí tún ní láyé ń bẹ ìjárun كما يقول عبد الغير ما لأراكم عني موردين والله لأرمين بها بين أكتافكم متفق عليه روي خشبه بالإضافة والجمع وروي خشبة بتنوين على الإفراد وقوله ما لي أراكم عني موردين يعني عن هذه السنة النبي صلى الله عليه وسلم وني لا يمنع جار جاره أن يبرز خشبة في جداره ànábì ni alábàágbé kìí kọ̀ fún alábàágbé míì nọmba twenty kìí kọ̀ fún nọmba twenty one kí nọmba twenty kó mọ́ gbé igi ẹ kó mọ́ gbé kó mọ́ gbé nǹkan fún mi táyé bá ti wà pé ó ní ayé wà ẹ̀kú ẹlẹ́yìn máa ń gún nínú ilẹ̀ tó ní òun àkọ́dí ẹ̀mẹ́ ní kí ṣiṣẹ́ kù ẹ dákun ó fẹ́ dákun sí afẹ́gbẹ̀ẹ́gẹ́ bí náà ni ó kún wà ńlẹ̀ ní kò ó sì ń di gbogbo kúrò kílódé arábìnrin ṣàánú rẹ̀ dé kò lò ilé ọlọ́run ni dé kò lò wọ́n ló ní àmọ́ dé kò lò títí yé so àmì eléyìí òun ni wípé ẹ̀kọ́ tábì mi eléyìí ni wípé alábàgbélé eléyìí alábàgbélé eléyìí náà fẹ́ǹsì wá làwọn láàrin àbí oṣù máa ń làwọn fẹ́ǹsì ni láńlọ́ọ̀dù nọmba twenty ló ṣe ẹnìkan náà ni mo ní fẹ́ǹsì kì í sí ẹ̀mẹ́lì àbí nọmba twenty ti dé bẹ́ẹ̀ síwájú nọmba twenty one wọ́n lè fi fẹ́ sìn twenty one wá dé òun náà kọ́ lé fi tiẹ̀ fẹ́ǹsì tó wà láàrin yẹn ni twenty ló ṣe tọ́ àwọn alábàágbé rẹ̀ tó jẹ́ nọmba twenty one ni òun wá fẹ́ gbé ó fẹ́ ó fẹ́ ṣe ó fẹ́ ṣe wáyà ṣé ìmọ̀ sáṣọ àbúfẹ́ lu fẹ́ǹsì yẹn ó yẹ kó máa sáṣọ bẹ́ẹ̀ ọ̀rẹ́bìnrin tó yàn dá fún un ṣàánú rẹ̀ ìsáburú mbẹ̀ kò dín nǹkan kan kù ìwọ alábàágbé sí alábàágbé ni òun lè yá a lò àmọ́ wọ́n ló ní ẹgbọ́ òun lè yá a lò àmọ́ wọ́n ló ní òun ò lè ṣe tó wù ú lórí ẹ̀ àfi kó gbàyàn náà lọ́wọ́ rẹ̀ wọ́n lè ṣe tó wù ọ́ lórí ẹ̀ torí pé wọ́n ló kọ́ wọ́n ló gbé fẹ́sìn balẹ̀ fáwọn pẹ̀lú ìdílé tó tó bá fẹ́ yá lò fún àǹfààní lílò ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallama oníkòtọ́ ká mọ̀ ọ̀pọ̀ fálábàbí wa láti gbé nǹkan sí orí fẹ́ǹsì wa níbi àlá orí fẹ́ǹsì ni oníkòtọ́ fún wa ká kò fún ìyẹn làbó òré ra rọ́bì ọlọ́run tààlà àlòfin ni máa lè àárọ̀ ọkùnrin àlẹ́ àmọ́ orí bíi kí ló ṣe yín ọ̀rọ̀ táwọn ẹbí sọ yìí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ló mọ́lé ni kí ló mú yín tẹ́ tọ̀yìn sí òfin ànábì yìí oníwọlọ́ọ̀hìn olùfọlọ́n bọ̀rọ̀ àmì ànábì àbáyíná àtàkùtùn òní ọ̀rọ̀ yìí wà sí àtànábì sọ fún wa yìí à olówó mọ̀ fi kọyín lọ́rùn ni o èyí pé mi ní dákẹ́ mi ní wo ìmọ̀ fi ran yín sí gbogbo gbajúmọ̀ fi kọyín lọ́rùn àìmọye alábàgbé tí wọ́n fi ti dọ̀rọ̀ kọ́ọ̀tù lórí kíni lórí tí òun tó nǹkan tẹ́lẹ̀ ṣe sójú fẹ́ràn tẹ́lẹ̀ rí kan táì láyé ara yín ẹ̀ẹ́ oṣù ẹ̀rọ oṣù fẹ́ wà á ní pé kí nìkan àwọn kan tó kù kù kò síbẹ̀ ilé ti bàbá ti lè mú wọn lẹ́yìn dábàá sùn sí lànà ìjánu pàtì bàbá ti lè mú létí ara wa ní kò sí àwọn kankan yóò mọ tara ẹnìkan bó sọ́dọ̀ ẹnìkejì àmọ́ fi sùúrù balẹ̀ náà ni yẹ́s àmọ́ fi sùúrù balẹ̀ òun náà ni wàá ní ìwádìí rasulillah sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam ní mọ̀nkẹ́dà yóò fi ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ wà lẹ́yìn ọ̀bìnrin áfẹ́r ẹlẹ́nikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtọ́jú alkiyama ọjọ́ kẹyìn fàlẹ́ ìjára mọ́ fara ní alábàgbé rẹ̀ mọ́ fara ní ní tó mọ̀ nípa rẹ̀ mọ́mọ́ lọ́mọ sọ́ńtà nǹkan bá sì fẹ́ sọ fún ẹ láti ta nípa rẹ̀ tí wò sí tó sì rí bẹ́ẹ̀ mọ́ gbà lọ́wọ́ wọn wọ́n kú ti sọ àwọn tó mọ̀ yín ti sọ fún wa àwọn ọ̀rọ̀ wóróworó tí máa ń bí wàhálà nínú mọ̀lẹ́ nínú alábàágbé nìyẹn èyí fara ni alábàágbé pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú ìṣe wọ́n fara ni wọ́n wọ́n fara ni alábàágbé rẹ̀ ní gbogbo jẹ́mọ́ àfikún ìmọ̀ fi fara ni yẹn wọ́n mọ̀ nǹkan náà yóò mẹ́lẹ́bẹ̀ láwa lè yẹ mílẹ̀ àṣà pẹ̀lú yóò kí n gbẹ ìfà alábi sàlọ́lá àṣàlẹ̀ kìí ṣe àlejò arìnrìnàjò arìnrìnàjò kìí ṣe alábàgbé rẹ tí wọ́n wá sí fúláàtì ti tiẹ̀ ẹ̀jọ́ ń gbélé nù eléyìí ṣe ìkọ̀sẹ̀ yẹn ní ayé gbogbo gbà ọmọ wọlé gbogbo gbà torí pé dọ́ìsì òun tún ní special ìwọ̀ míì ó ní special ìwọ̀ míì tá a máa fún wọn ló fi jẹ́ pé a ní ìrìn àjò àbẹ́ ni a ti rí ti pẹ́ ẹ̀mí tó lékè ní pé a ní ìrìn àjò ló ń jẹ́ bẹ́ẹ̀ tá a tọ́ àdìsí yẹn sínú mùkẹ́nà yìí mẹ́rin bẹ́ẹ̀ lọ́wọ́ àlùyá mi láàfọ̀ àlùyọ́sírí dọ́yìí fà ẹni tó ní ìrìn àjò wá sílé rẹ̀ ó fún ó ṣàpọ́lé rẹ̀ fún nínú nínú ọ̀rọ̀ mi arábìnrin kó fún ní kíni já ìzà rẹ̀ já ìzà kí láti ní já ìzà ìwọ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ wọ́n á ní kí ni ìwọ rẹ̀ ó ní salafat ayyad ọjọ́ mẹ́ta njẹ́ ó máa jẹ fún three days ni ó máa wà toró sọ fún ọ fóun bọ̀ ó travel wà ó travel wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì ní olóòmọ̀ bọ̀ ó sì sọ́dọ̀ rẹ̀ nìyí three days njẹ́ ó máa jẹ yóò máa rìn bí ọba lè rìn ìwọ́n lè má jẹun o <laughs> ìwọ́n lè má jẹun o o lè sọ ọ́ ti ẹ̀dá àwẹ̀ monday àwẹ̀ thursday títí sẹ́wálì mẹ́ta o lè sọ ọ́ di o àmọ́ òun nìyí ìwọ́kọ́ ló mọ̀ ló gbá ẹ̀ gba títí sàwà ṣáàtì jẹ lẹ́yìn náà ni yóò jẹ náà ni three days three days o gbọ́dọ̀ má fún jíjẹ mímu ọ̀ràn yẹn ni àmọ́ lẹ́yìn three days o di mustahab o jẹ tèmi o jẹ láàárọ̀ jẹ lọ́sàn jẹ lálẹ́ bí ọba láì ṣe láì gbé láì sọ̀rọ̀ ìjọ kejì náà ìjọ kẹta wá ìjọ kẹrin náà ló bá tún ọjọ́ kò sí dáìlì ó retí ìlélẹ́ à ìjọ kẹjì bẹ́ẹ̀ ti máa ṣe mi à mọ́bìnrin mọ́bìnrin à ló ń jẹ nílé nígbà tó lè sọ bẹ́ẹ̀ ló ń jẹ nílé after three days kò pọn dandan fún ọmọ kó gbàlejò mọ ìjọ mẹ́ta la fi gbàlejò nínú ẹ̀sìn Islam ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni o gbọ́dọ̀ mọ́ ṣe dáadáa sálejò bí o bá rí jẹ́ o gbọ́dọ̀ jẹ́ o tí ò bá rí mi ògbọ́n gbọ́dọ̀ bí ò bá rí ibi sùn gbọ́dọ̀ sùn àfọ́ lẹ́yìn three days tọ́ sọ́dákọ̀ yòókù tó bá wù ọ́ sí ó ní ó lè ṣe fún ó ní ó sì ṣe fún kìí sí ẹsẹ̀ kó náà máa lọ bí ojú wa àti tí yóò máa jẹ inú máa jẹ ilé rẹ lọ́nu àrárá báńkọ̀ so ìtàn pè ní dọ́ìfù òun nìyẹn ọmọ kẹ́hìn náà yóò bí níbi lọ́wọ́ wàlẹ̀ yóò mẹ́lẹ̀ àfẹ́rẹ́. فليقل خيرا أو ليسكت نرمي أو ليسكت النبي صلى الله عليه وسلم ولن يبقى الله هو تنبدا القيامة با كان يكيوس أردادا أردتما وتيبا أردادا عندني كله كله يتو قاج هنا كلام الله أرى الله أرى الله على القرآن الكريم أفكار نبوية àwọn ọ̀rọ̀ tánàbí sọ àwọn ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ wá ní tó jẹ́ ìtàn tó jẹ́ àṣkáàrù àwọn ọ̀rọ̀ tó dá tó kò sí tó ta tó ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀rọ̀ tó bá òjò mu tó dé tó ó wu etí gbọ́ àwọn ọ̀rọ̀ kan ń bẹ dékì ẹ̀ bá gbọ́ ẹ́ ara máa ń ro etí bá bá àwọn ọ̀rọ̀ kan torí ọ̀rẹ́ tó nígbà míì bí ẹ máa fẹ́ gbọ́rọ̀ kalẹ̀ ìyẹn máa ń wí ọ̀rọ̀ ìyẹn máa ń fa ọ̀rọ̀ míì láró ó lè wé sí gbọ́ pé kó tá a bá dùn ún lẹ̀ bẹ́ẹ̀ láì wọṣọ fún un yóò kan etí yóò kan etí o fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan ọmọkùnrin ó kàn lámọ́lẹ̀ bẹ́ẹ̀ náà lọ ah. yóò kan etí yóò kan etí wọn náà wàá sọ tán ah, ní ìwádìí pé àmọ́ kéèké ní wáyé ọ̀rọ̀ mi ìdáhùn àgbà ọ̀rọ̀ kéèké ó yẹ di làákà ìgbẹ́gbẹ́ lẹ́yìn lóṣù ọ̀rọ̀ tó kan sí bẹ̀ o fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan obìnrin ó kàn lámọ́lẹ̀ ọ̀rọ̀ yóò kan etí torí ẹ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyí àáwù ọ̀nà wo lálẹ́ gbégbà tí òfin ní kantí ànábi sọlọ́lá ọ̀sọ́lá sọ pé ìdá ìdàlọ́ kọ́lá àdékùn ìdá àràdà àyà àtìyà àlàmù bẹ́ẹ̀ ni kankan ló ní bá sọ gbólóhùn nígbà tẹ́ bá fẹ́ lọ bá àwọn ìyàwó ẹ fẹ́ lọ bá wọn ṣé ẹ lọ bá wọn ìyẹn ni pípa ìtẹ́ bá fẹ́ ṣeré lọ́kọ láya àmọ́ nígbà tí bá fẹ́ lọ bá wọn gbogbo ọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀ láyé ló ní etí ẹ̀ máa fi gbó ọ̀rọ̀ láti rí títí sí kan tí èsì kan létí. ẹ sì pa àwọn tó máa ń sọ̀rọ̀ tí wọ́n èbó láti rí ẹ lọ wọ́n dáadáa àwọn ọmọ àwọn táǹkì ní ọmọ ọmọ ọmọ ilé náà ni ọlọ́kùnrin sàánù màmá ẹ ìyá ẹ bàbá ẹ wọn gbàgbà ọ̀rẹ́ máa ń kan tí pé ah ó gbogbo àyà ìyá ìyá ó kan tí nù àwọn ọ̀dọ́ tí wọ́n kò kan tí ó mámúlẹ̀ mámúlẹ̀ máa gún yẹn létí mámúlẹ̀ máa fọ́ yẹn lójú ìrìnàjò náà nìyẹn kó lọ́dọ̀ títí wọn kò kan tí ó sì yẹ kó kan tí àmọ́ lọ́dọ̀ olúwàbí ẹ ẹni tí ó lọ́rọ̀ rí lẹ́nu tọ́rọ̀ ọlọ́run yé òun ò ní mọ sọ̀rọ̀ gbọ́dọ̀ burúkú yẹn ni. وقال وعن أبي شريح الخزاعي رضي الله عنه وأن النبي صلى الله عليه وسلم قال أنا بن من كان يؤمن بالله واليوم الآخر وني وكي وطوبات بالله ونبو àti ọjọ́ kẹyìn fayusin ilẹ̀ járíhì ṣe dáadáa sáwọn alábàgbé rẹ ṣe dáadáa sí wọn wọ́n fara ni wọ́n o lè ní jíjẹ múmu léjù wọn lọ wọ́n fara ni wọ́n àwọn lè má ní mọ́tò kí wọ́n ní mọ́tò wọ́n fara ni wọ́n wọ́n fara ni wọ́n gbogbo tó bá fi lè ní jù wọn lọ jẹ̀mọ́ fi ṣàpọ́nlé wọn fi ṣàpọ́nlé wọn àyàfi tọ́mọ́láwọn pẹ̀lú àmọ́ nìkan wọ́n ń dáwà wọ́n ń dáwà wọ́n ń dáwà ó mọ gbogbo wọlé wọ́n sì rí bó ṣe fa ilé bó ṣe fa bùkú ló fa shoprite bó ṣe fa tọ̀hún ló fele bó ṣe fa ẹja ló fa ẹran ló fa gbogbo ẹ̀ wọ́n sì wọ́n sì ń gbé wọn báyìí kò má lè àyè ah, ẹ̀dá ẹ̀yìn ẹgbẹ́ lè yẹn ẹ̀yìn ẹ̀gbá mẹ́ ẹ̀yìn ẹ̀gbá kò sí pé kí wọ́n fa olè gbogbo àná and the worst part of it àwọn ọmọ wọn tún mọ wọn rìn lọ bá ti dé báyìí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ àwọn náà ti gbà ẹgbẹ́ ẹgbẹ́ ó ti gbélé wọn lọ́wọ́ ẹ̀yẹ gbélé ẹgbélé ẹ̀yẹ mọ́ lọ ẹ̀mọ́ níjọ́ tí ìgbé ọ̀rìn ìgbé ọ̀rìn tó bá ń dẹ̀ láàmú tó ń yẹ tó ń yẹ àgbẹ̀ gbòógbò o lè má rí kan tí ó ti ah tí ò sí o o lè má rí ìyẹn máa níwà dáadáa nù ìyàwó aisha rọ́bì yàgbọ́ ọ̀hún ìta àná àníyá fi máa ń fún àwọn alábàágbé rẹ̀ lẹ́bùn ó ní yàrá sílọ̀ náà ó ní ilẹ̀ lè jàrọ̀ yìí ni ó lóun ní àwọn alábàágbé méjì ọ̀yẹ̀lẹ̀ ayé ìgbà ayé ta nínú wọn tí màá fún ní alá tí màá fún lẹ́bùn mo sì ní ẹ̀bùn ẹyọ kan tí ń fún ẹnìkan mo sì dára bàbá méjì ta nínú wọn tí màá fún lẹ́bùn ilá ìjà sọ wọn ni ìlà alábìyí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ní ìlà àkọ́rọ́ bẹ̀ wí kí bàbà torí ìfi ilẹ̀kùn rẹ̀ bá súnmọ́ ẹ̀ lónìí tó ìyẹn máa ń ṣe dáadáa ni bẹ́ẹ̀ ni láti fi pa ọmọ wa náà àìmọ ọkọ ọmọ ní kọmọ pé me your father she your mother àméjì nìkan náà ni mọ pẹlú bọdì lè mọ ìmọ̀ra bá wọn kọ àkọlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìbágbé ẹ̀kọ́ gbà wọn tá à ń sọ yìí àti pé ní síláàpù ti máa fáwọn ọmọ wa kò ní tipa nǹkan àdéhùn ti fún wọn wọn bá padà ń dàgbà wọn padà mọ màdé àmọ́ kí wọ́n jogún bá àwọn wáyé lára wa káàtì ní pé ó ń jáde lẹ́nu wa àwọn wáyé nìyí tọ́sọ́nà yẹn nìyí ah abdullahi kí ọbalágbẹ́dá gbẹ́bù kọjá ó wà ránjú kalẹ̀ dẹ́pọ̀ à ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ olùwà alábàgbé nìyí wọn ni wẹ́ ẹ ṣé òun ló bí ni èmi ọmọ fèmíṣàní èmi wọn ìdá kí ni gbẹ́bù tó máa gbẹ́bù tí wọ́n gbẹ́bù lọ́rọ̀ mi tó bá kọ́ mẹ́ tó máa ran àgbàlagbà lọ́wọ́ ọmọ rẹ̀ ò ní ràn ẹ́ lọ́wọ́ ẹ dọ́gba ni àwọn á gbé nìkan lọ́wọ́ rẹ̀ tó bá ṣe fún mi <laughs> kò ìgbà àwọn ọ̀bẹ́ ní kìí sí wà tó dáa النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليؤمن ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليأخذ خيرا أو ليسكت وعن عائشة قال وعن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله أها حديث سنان يا عائشة أني وشلا محمد صلى الله عليه وسلم قل إن لي جارين قلوا إني أمال بعد ميجي fàílà ayé yìí máa òhùdí tani nínú wọn tí màá fún ní ẹ̀bùn ẹ̀bùn kan náà mo ní kò pé méjì ẹnìkan mo ní kápá àti fún mo sì lálábà pé méjì táwa ní kí n fún fàlà ìlà àkọrọ̀ bìí máa mi kí bàbá torí tí ilẹ̀kùn rẹ̀ bá súnmọ́ nínú àwọn méjèèjì lófin ìwọ nìyí ó wà nọmba one nọmba two alábàgbé nọmba three alábàgbé ó sì fẹ́ fún wọn ní nǹkan ẹyọ kan tàbí ló fún nàmbà tírì ló fún wọn lọ fún nàmbà tírì tó bá fún nàmbà tírì yóò mọ tọ́ka lọ́dọ̀ nàmbà tírì yìí pé ẹ kò nífẹ̀ẹ́ mi àbí yóò sì nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ <laughs> gbogbo àwọn tí wọ́n ń bí wàhálà ní ilé alábàágbé mi àmọ́ tó bá fún nàmbà tírì tó bá padà wá gbọ́ pé òun fún òun yẹn nàmbà tírì gbọ́ pé òun fún òun tó bá kàlẹ́ ẹ̀ ẹ̀ mọ̀ bínú ìkíni ìlè kò ṣeé pín ni òun kò tún máa fún ẹlẹ́tírísì yẹn pé ẹ̀ bí a kò tó nǹkan kò sì fẹ́ ṣàwọn wọ́n ní kò tó nǹkan ní máa sọ níbi ahun kò fẹ́ ṣàwọn kì fún ẹjọ́ ó dùn gbọ́ àmọ́ wá fò fẹ̀rẹ̀ o fún nọmba tù wọ́n lọ fún nọmba tẹ́ǹ nǹkan kan bẹ tí ò bá sí nǹkan kan ní orí fò báwọn tó bá yẹ pé tọ̀ àwọn ọmọ náà ní alábàágbé rẹ o wọ́n tó tẹ́ni alábàágbé ni àmọ́ nọmba ten òun tún jẹ́ ẹ̀jẹ̀ rẹ mọ̀lẹ́bí rẹ kì í ṣe àwọn tó ń à àwọn nọmba two ti nọmba nine àwọn kò ní retí wọn pé kò síwọ̀ táwọn ní ti nọmba ten ò ní nọmba ten ló tún níwọ̀ táwọn tún wá ní tó tó bá fún mọ̀lẹ́bí rẹ tó jẹ́ alábàágbé rẹ àwọn yìí kò mọ̀ pé consideration yẹn nìyí ó ṣe kó lọ náà nù tó lára ẹ̀kọ́ òun náà nìyẹn tó àní máa ṣe sára àta kámọ́ ṣe sára lé ẹlòmíì dáa ó dáa nígboro àwọn àtọ́jọ́ gbé kọ́ńpáǹdì kò dáa fún wọn ní máa hàn wọ́n lé mọ́ owó tó ní kò fi mọ̀ wọ́n oúnjẹ tó ní kò fi mọ̀ wọ́n àmọ́ wọ́n mọ̀ nígboro àìṣe báwọn àwọn olóṣèlú ní wọ́n sábà máa ń ṣe báwọn kárí mi lélẹ́yìn kárí mi ká gbọ́ mi lélẹ́yìn ò dáa adé sì gbẹ̀yìn وقال وعن عبد الله بن عمر رضي الله عنه كما قال قال صلى الله عليه وسلم خير الأصحاب عند الله تعالى خيرهم لصاحبه وخير الجيران عند الله تعالى خيرهم لجاره النبي صلى الله عليه وسلم خير الأصحاب عند الله تعالى خيرهم لصاحبه النبي ni ẹ̀rí lọ́dọ̀ ọlọ́run àwọn tá a máa ń pè ní ọ̀rẹ́ olólùfẹ́ olùbálò olùbárìn kò kòsùnkòsùn kò rí òun lẹni tí máa ń ṣe dáadáa sẹ́nì kejì ọ̀rẹ́ dáadáa nìyẹn tá à ń dáadáa síra wa kì í kàn fi ọ̀rẹ́ ọwọ́ epo lọ́mọ aráyé bá ní ńlá wọn ìbá ní ńlá ọwọ́ ẹ̀jẹ̀ ìní pé nígbà tí nǹkan bá dùn bẹ́ẹ̀ ló mọ̀ ọ́ mú tí a bá wà nínú challenge. kò ní kò sọ̀rọ̀ ẹ̀ mọ́ àárí mọ́ eléyìí iṣẹ́ ọ̀rẹ́ gidi sọ̀rẹ́ máa ń ṣe ọ̀rẹ́ láǹfààní ni ní gbogbo àǹfààní èso owó nìkan ìgbà mí ọ̀rọ̀ ìgbà mí ìmọ̀ràn ìgbà mí ìfararò eléyìí a máa àtìkì yẹn àìmọye èèyàn tí ẹ pìtọ̀ ó ti ru àrò kan kó lọ parẹ́ lókù kó lọ kó sómi lókù kó gbógun jẹ kó so kó so kó rẹ̀ lọ́rùn kó parẹ́ lókù fún àmọ́ látara ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ló ṣe bẹ́ẹ̀ kí ló dé gbogbo ìṣòro tó ní mo mọ tí ẹ̀yìn ìkéré wọ́n parẹ́ ẹ̀ ó dẹ̀ pa sọ̀rọ̀ ó ṣe wá sísun ààrẹ ti balẹ̀ ọ̀rẹ́ nù ọ̀rẹ́ tó dẹ̀ lè mí tó ní tó lówó tó lọ́lá tó nípò tí àwọn èèyàn tán ọ̀rẹ́ pọ̀ olówó mọ́ lọ́rẹ̀ púpọ̀ tálíkà lọ́rẹ̀ rẹ̀ kì í tó nǹkan wọ́n ní ẹsẹ̀ girigiri nílé kíni nílé àńjọ̀fẹ́ àńjọ̀fẹ́ kú tán ààrẹ nìkan kan mọ́ ẹ wá gbà ẹ wá gbà ẹ wá gbà ẹ gbà èrò pọ̀ lé rẹ̀ wọ́n pọ̀ ní o bá ti kú báyìí wọn ní wá mọ́ yẹn ní gbé níjọ́ tó o bá ti ní mọ́ kò ní rí ìyẹn kankan mọ́ ìgbà tó ní lórí èèyàn nígbà tó bá ti ní kò rẹ́ nìbọ̀dì mọ́ kò rẹ́ nìbọ̀dì mọ́ kò yẹ kó rí bá wọn tó bá ní àwọn èèyàn wá tọ ó wá ní sowó níwọ̀nba àwọn tó ń wá nígbà tó ní yẹn náà àwọn ìlànà tó ń sọ ọ̀rẹ́ dáadáa nìyẹn nígbà òjò wọn bẹ pẹ̀lú rẹ nígbà ẹ̀rùn wọn jìnnà sí ọ ọ̀rẹ́ dáadáa ní bó ṣe kárí ẹ bó ṣe kárí wàhálà jìrọ̀ ìdọ̀lọ́ ìtààlà anábì sọlọ́lá àlẹ́sọ̀lẹ́ ní alábàgbé dáadáa lọ́dọ̀ ọlọ́run alábàgbé olóríire lọ́dọ̀ ọlọ́run kairu hun lè járehi òun lè tó fi dáadáa sí àwọn alábàgbé rẹ̀ wọn náà gbàgbé délé ayé o ti wọ thirty years forty years twenty five years twenty years bó o ṣe ń kúrò bí kan ló ń bọ́ bì kan kí ni táwọn èèyàn ń sọ ń pa rẹ̀ èéfín ní ìwà àbí èéfín ní ìwà olókéwú olólékéwú olódún mẹ́rin olóṣù olódún márùn sí mẹ́rin sí mẹ́fà ẹ̀hẹ́n ó wà níbi jẹ́ kí ni dáhùn yẹn rẹ kó ní sọ nípa rẹ̀ ó pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ ni èyí fowó rà á bí yẹn bá jẹ́ ní ibi tó bá náwó fáwọn èèyàn àwọn yóò gbó lọ́ọ̀rẹ́ o kò sí ní kan sọ tó dá nípa ẹ̀ ìwà dáadáa ni ìwà dáadáa ó mọ̀ jẹ́ ọmọlúwàbí lọmọlúwàbí ó mọ̀ jẹ́ olùkòsàn ọlọ́run mọ̀ lòmìnira ó mọ̀ jẹ́ owó nìkan kọ́ èyí kí fo èyí àyè fi owó ra àyè fi oró owó àyè fi ra re o ò níwà re o ò lọ́rọ̀ re owó ni o ti sọ̀rọ̀ sọ́nà ni wàá gbowó wọ́n gbowó wọ́n mọ̀ pé èèyàn bú ni ọ́ ni torí làwọn èèyàn máa ń gbọ́ nǹkan lọ́wọ́ àwọn olóṣèlú wọn pé ẹ̀ bàbá àgbà náà nǹkan bàbá àgbà bí tí wọ́n dé wọ́n dé ẹ̀dá àgbà lọ́wọ́ wọn iye ní ká má ṣe pé fún wọn tó bá ti ń tí tolóṣù fáwọn aráàlú nà olórí burúkú ni ó sì fún wa ní rẹ̀ kan olórí burúkú láti rẹ̀ kí ní bàbá ni àníbàbá ṣe ń tó dáa ládùúgbò wa òun sọ ọ́ torí ẹ̀rọ yà sí pé ipò kíkò tá a bá ti bára wa àyè tá a bá bára wa ká ló bẹ̀ dáa bẹ́ẹ̀ ni torí pé ìnámàlmárù hadithun bàdá sọkún hadithun hasan mọ́wàá ọmọ ènìyàn ìtàn níwá bá a ti ń sẹ̀mí àwa là ń kọ́ nígbà bá sẹ̀mí mọ́ àwọn yóò kà ń tà kọ́ ibi tó ti gbérí ó ti kọ̀tàn síbẹ̀ àwọn èèyàn wọ́n ń kà á lọ́wọ́ iye ogún ọdún a máa jóni lọ́wọ́ ẹlòmíì tó hàn lémọ̀ tó ṣàbùrú fún tí wọ́n ti gbàgbé ìwọ ìwọ yàgbẹ́ ni wọ́n yẹ ní yàgbẹ́ kì í rántí ẹni kò kì í gbàgbé torí ẹ̀ ń tọwọ́ wa ẹni tó ti ṣàbùrú fún òun mú fún ọ yóò mú fún ọ ọlọ́run ọba rẹ̀ ẹ́ ó mọ bí ó ṣe yóò ṣe máa gbẹ̀sán lára rẹ̀ tó fi dáa ká mọ̀ sí dáadáa ibikíbi bí dáa bá ti dé kábàáyàn lò pẹ̀lú dáadáa pẹ̀lú ìdòdò wọn à ní tara burú káfọ́ra burú náà ẹlẹ́bí ìfẹ́ káwọn ẹ̀kan nífi òun dáadáa ẹ̀ òdodo òdodo kìí là mọ́lẹ̀ kìí sòdodo ó sákòsọ lẹ́nu ó fẹ́ dáńbí náà dáńbí dáńbí dáńbí tó o bá ti bá àwọn èèyàn náà ti mọ rántí ẹ níjọ ọkú rẹ àti yóò tú mùsùlùmí ni ọ aláwo adé fọwọ́ kinu sí ọlá alùsùnà ní ọ́ nígbà tó wá kú tán àmàdíyà náà wà lọ́wọ́ kì í ṣe alákìlódé torí pé gbogbo yẹn ló dá sí gbogbo èèyàn tábánikà dá sí gbogbo èèyàn ó ní àlà ó sáàkó gbogbo everybody mọ́ra èèyàn rí èèyàn bí aláìdé ẹ̀dá gbogbo pátápátá nínú ló bá kú wọn náà ni wọ́n pè jọ àwọn sábà fòfin máa sọ yìí pé láàrin alùsùnà tó ń bídíà ó dọjọ́ ọkú ká tó máa talẹ́ni rí talẹ́ni bì òpòlẹ́ mùsùlùmí ìṣúná àwọn ọkú ọ ìmọ̀mù náà pè ọ kó wá kú tán àbára àwọn tó wọn bá ń gbé sẹ́kẹ̀rẹ̀ wa àwọn aláwo àwọn onífànà tó dé àwọn mọ̀mù náà gbẹ̀yìn bó ṣe rí nù bó ṣe rí nù nígbà tó ń bẹ láyé kò sí ha kò sí ha kò sí parẹ́. so aláwo ni ó kú táwọn aláwo ẹgbẹ́ rẹ̀ ó pè é bẹ́ẹ̀ àbí kìrìsìtẹ́nì ni ó kú táwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ musulmi ó pè é mùsùlùmí ni ó tí ó pè so ìwọ wá olè amọ̀ngbó wa àwọn ọlọ́wọ́ àwọn ọ̀tá àdúgbò bá ya dé wọn bá bẹ̀rẹ̀ ní fagbó ń bẹ̀ òwò náà wọn mú gbó tó bá tó mú gbó tó bá tiẹ̀ wá wọn wá jẹun ni wọn ní fagbó bí ìdánwò rẹ̀ wọn ni wá orílẹ̀ bóyá mi fẹ́ wọn àwọn nídánwò wọn nídánwò àwọn a ọ̀dọ̀ ibi tá a bá ń gbé tá a bá wà ká fi òfin ọlọ́run báwọn èèyàn lò nítorí ká sọ ká má gbè lẹ́yìn àbùsí mọ́tòrí wípé o fẹ́ gborúkọ káwọn yẹn yín ẹ ó mọ̀ á gbé lẹ́yìn àbùsí má sí bẹ́ẹ̀ olóòótọ́ a máa lẹ́ni alábùsí ni kì í lẹ́ni olóòótọ́ ní ọ̀la alábòsí ò lọ́la àgbọ̀ ikùn insha Allah a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ wasallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa